ẹgbẹ́ ọlọ́run tóbi o Allahu Akbar gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ẹ̀ nítorí ta la ṣe ń gbọ́ ọlọ́run tóbi nítorí ìkànnú àwọn mùsùlùmí náà ni aláàjì olórin ni wọ́n aláàjì òbẹ́sẹ̀rẹ̀ tí gbogbo ayé mọ̀ sítọ̀ síbẹ̀ ni wọ́n ti sọ pé ọlọ́run ti kó àwọn yọ pé ká dúpẹ́ lọ́wọ́ Allah pé àwọn ṣe iṣẹ́ abẹ kan tó jẹ́ wípé ó fẹ́ mú ẹ̀mí àwọn lọ́wọ́ tí gbogbo ọmọ Nàìjíríà ò mọ̀ ṣùgbọ́n ní ìsìn táwọn ti wá ṣe táwọn sì ti ṣe láṣeyọrí gẹ́gẹ́ bí alákànṣe ṣepo tiẹ̀ làwọn ṣe wá jáde báyìí pé kí àwọn nàìjíríà gbogbo pátápátá kan bọ́n dúpẹ́ pé wọ́n gbé òkú àwọn jáde. tí allah ò gbà kí wọ́n kọ rip sórí fọ́tò àwọn abayínyọ abayíndúpẹ́ o bẹ́ẹ̀ náà sì gbogbo etí tó ń gbọ́ mi ayé ò ní kọ rip sórí fọ́tò tèmi àti tiyín kílélẹ̀ tó kù kọ́dún ìparí láti ọlọ́ Èdùmàrè àtọ́dún tí ń bọ̀ náà àgbò àtọ̀ ó dá orí ìkànnì ọ̀gbẹ́ni Bobby náà lẹ́wà àyà ní bá yín sọ̀rọ̀ o ìròyìn tàṣálẹ̀ yìí ó fa kíkí gan o bẹ́ẹ̀ sì ni mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí léko nínú àkójọpọ̀ ìròyìn lónìí eléyìí tá a tún mọ̀ mú wá fún yín lónìí orin la wọlé sínú fọ́nrán tí ó mọ̀ tẹ̀lé ti bàbá wa ẹ̀ òun náà sì ní í ṣe pẹ̀lú iṣẹ́ abẹ ṣùgbọ́n eh, ń jọ bí ẹni pé arábìnrin ó rè é tọwọ́ bọ́n tí òye ó tọ́ wá ṣe jù Yorùbá ló sì lọ tó bọ̀ wọ́n ní ìṣẹ́kì ìpani ayọ̀ ní pààyàn wọ́n sì ní ìrẹ́jẹ yóò tán wá ń wá bẹ́kùnbẹ́kùn kiri ó ní ọ̀rọ̀ arábìnrin tẹ̀ ń wo yìí before ète rẹ̀ rèé wọ́n ló rè fìlì ète ìdí la mú afúnyín tẹ̀yàn kan rè fìlì lánàá tó ti dọ̀rùn báyìí ẹni ìbáyìí ète ló náà rè fìlì o yín wá ń bi ẹ̀yin ọmọ nàìjíríà pé ṣé wọ́n bá ń ṣe ṣéèpù ète ń dáadáa <laughs> eléte mọ́mọ́ rí kíná ló wá fọ̀n àbètè ló wá wò ó yá wọlé òmu náà ẹ̀rù ń bà mí ẹ̀rù ti wá bà báyìí wọ́n ti sun débi ẹ̀rù ẹ̀rù kí ni ẹ̀rù eyín rẹ̀ elétè mọ́mọ́ rí mọ́mọ́ ẹ wo ohun tó sọ ètè dà mo máa ń wò wọ́n bí náà láwọn òyìnbó yìí mo rè é mu kọ́fì bì kan lónìí mo rè tè pọ̀n lè wọ́n ti ẹ̀ bó ń ṣèpù ẹ̀ dáadáa ṣùgbọ́n dàbí ti bèbí mo ní ah, àwọn bèbí kingsway <laughs> yóò bù ẹkún ní ìsìn kí wàhálà àdúbáyìí sì tẹ fún eléyìí bá sì ẹ̀ lọ ṣùgbọ́n oúnjẹ bẹ́ẹ̀ ni pé tó bá bẹ̀rẹ̀ sí ní jẹrà báyìí kò ní láìkí ara rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní wa ẹkún mu báyìí ó ti regret n tó ṣe òun náà ti mọ̀ wípé òun kọjá yìí òun kí náà ń fètè ṣe kí lẹ̀ ń fètè ṣe ètè tí ò ní bọ́ wáyé lọ́jọ́ mi mọ́ wá ń jọ bẹ́ẹ̀ ni pé dé báyìí dé ni ètè ìwú sí o. ẹmọ bínú ìròyìn lórí ìròyìn náà láwà pa mí lẹ́rìn ni ó tún ti wú sí o ó ga o wá báyé ara rẹ̀ jẹ́ báyìí po ẹni tó fàìn tẹ́lẹ̀ wò ó tí ò tí ì ṣètè inú ìrora ló wà o èmi wá ń tiẹ̀ sọ pé kàn bá fi pín <laughs> kàn bá yìí tú gbogbo ètùtù jáde gbogbo tí ò dánú ète <laughs> alákọ̀rí ni ó ṣáà ń yẹ owó ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú náà ní kínní tó sì ń tóbi sí i tiẹ̀ bọ̀ lónìí bóyá yóò wù wọ́n ojú rẹ̀ ni àárí bó sì rí bó bá máa fi di ọjọ́ mẹ́ta <laughs> ó ga ó ṣe fásán náà rèé yorùbá ti mọ gbàdúrà pé ọlọ́mọdé àárí ogun ìkáwọ́lérí fẹsẹ̀jánlẹ̀ kò dìgbà téèyàn bá kú kéèyàn tó káwọ́lérí tí ó fẹsẹ̀jánlẹ̀ tìrí báyìí ó ti ń wa ẹkún mu ó ti ń káwọ́ lórí ó ti ń regret gbogbo ohun tó ṣe ó ti ronú ti bá ayé rẹ̀ báyìí ọlọ́run ló sì mọ èyí tó fi ṣe báyìí. tí ẹ wàá rí àyà yẹnu rẹ̀ ò dáa ó lọ́gà mi ó ní ó fẹ́ jọ ète GMO <laughs> mo ní ṣé ète GMO tún wà ní ẹbí àgbàdo GMO lánàá wa ìwó lè tẹ GMO àyà yọ àgbàdo <laughs> nàìjíríà tí ẹ bọ̀ ọ̀nà. ó jáde ìwà bòníkì <laughs> kó o fà bòníkì pa tí ẹ bọ̀ ọ̀nà káwọn fomi gbóná mọ ẹwọ ẹjẹ akóńbẹ ń wọ ẹjẹ wá bọ́ sórí ti Wike Wike ń kọjá ààyè rẹ̀ Wike ló kó àwọn kan jọ tó ní àwọn ṣe PDP kìíní kan wàhálà ti so ní PDP ní Rivers o ṣùgbọ́n Wike sọ̀rọ̀ o ó ní gbogbo ìpínlẹ̀ tàbí gómìnà kí gómìnà tó jẹ́ ti PDP tó bá dá sí ọ̀rọ̀ Rivers pé òun ó da iná sun ìpínlẹ̀ náà pé òun ò dàbẹ̀rù pé òun ní agbára pẹ̀lú àwọn tó ń súnmọ́ ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu Wike ṣùgbọ́n ọmọ Nàìjíríà ti ń ba wíwo wípé wọ́n ní agbára ń gun Wike sóun jẹ́ mighty hawk ó dá ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu Wike ká gbọ́n tó sọ gangan. And let me assure all of you not while we live not while we live anybody will take away the structure of PDP from us not while we live. And let me tell people, I hear that there are some governors, I hear there are some governors who say they will take away the structure and give back to somebody. I pity those governors because I will put fire in their state. kádà fún capital territory yìí ó lóun ó sọ iná irú iná tí ó wà sọ bóyá yóò pe iná kalẹ̀ ni àti ìmọ̀ ohun ẹ̀ tí mọ̀ tiẹ̀ ń dàbí ti àárọ̀ ọ̀run kìnkìnkìn àárọ̀ ọ̀run tí mọ̀ pa mí lẹ́rìn nù ṣùgbọ́n ti political system Nàìjíríà ibi tí wọ́n bára wọn déèrè ò èèyàn mọ̀ sọ lórí live show national tv national broadcast pé òun ó ju iná sí ó sọ̀rọ̀ gan ó lóun ó ju iná sí ìpínlẹ̀ kí ìpínlẹ̀ pàápàá jùlọ ó dárúkọ Bauchi tí wọ́n bá gbìyànjú láti tò sẹ́yìn fùbárà ó lóun ó ju iná sí i àwọn èèyàn tiẹ̀ náà sì wà ń bẹ̀ tán kóra wọn jọ bó tiẹ̀ jẹ́ pé kan sọ wípé ẹ orí ìsanwó kó wọn jọ ní ṣùgbọ́n àwọn ohun tí ó ṣẹlẹ̀ o inú PDP ní Wike wà ṣùgbọ́n àwọn APC ní ń bá jẹun ọmọ <laughs> ga Nàìjíríà twenty twenty seven yóò gara yóò ní agbára ṣùgbọ́n àwọn èèyàn sọ wọ́n ní Wike wá da APC rú ni ó fẹ́ wá mọ gbogbo kúlẹ̀kúlẹ̀ rẹ̀ pé tó bá dá lójú kó kúrò nú PDP kó join APC pé bó ló ṣe wà nú PDP tó o sì ń ṣe pọ̀ pẹ̀lú àwọn ò ń ṣe kankan pẹ̀lú PDP kankan ó dáa àmọ́ wòran àmọ́ mú wá fún yín bí update bá ṣe ń kásẹ̀ jẹ́ àpò lórí eléyìí kábọ́ sínú ìròyìn míì lórí ìròyìn lérèfé orí ìkànnì Ọ̀gbẹ́ni Bobby náà lẹ́wà ó wàhálà fẹ́ so ó ń dàbẹ̀ nípa àwọn ọmọ Nàìjíríà ti ń ṣíjú padà sí gbogbo àwọn tán ń pera wọn léèyàn Ọlọ́run yìí o ọ̀gbẹ́ni kan ti ń jẹ́ sùlẹ̀ sùlàìmọ́ọ̀nù ìkan lára àwọn àpọ́sítù àpọ́sítù sùlàìmọ́ọ̀n ó ní tìmáyà gbajúgbajà akọrin ìlú mọ̀ọ́ká ní Nàìjíríà ló ti sọ̀rọ̀ síta ó ní òpùrọ̀ tẹnu rẹ̀ ìṣẹ̀jẹ̀ ó lòun ní sùlẹ̀ sùlẹ́lẹ́ ó lópùrọ̀ burúkú ni ó sọ̀rọ̀ ilẹ̀kùn ṣùgbọ́n àwọn èèyàn náà ti wá ń dá lóhùn o kí ni sùlé sọ wọ́n ní sùlé sọ nú ọ̀rọ̀ rẹ̀ kan níbi tí ti ń ṣèwàásù pé òun lọ sí orílẹ̀-èdè faransé pé òun sì wọ inú tọ́lẹ̀tì wọn pé ńgbà tóun ó fi jáde inú france lòun ti wọ tọ́lẹ̀tì ńgbà tí ó jáde ẹ̀yìnkùlé germany ló bọ́ sí <laughs> oríṣiríṣi ọlọ́run ṣàánú wa irú ọ̀rọ̀ wò lélẹ́yìí ṣé ẹ̀mọ́ náà ló gbé ọ láti <laughs> oyè àgbẹ̀ orèyé ṣe igá ní àti inú France ló ti wọlé ló ti wọ ẹnu ọ̀nà ní ẹnu ọ̀nà ibi tó ti rè yàgbẹ́ inú France ló wà onú orílẹ̀-èdè France inú létí tọ́lẹ̀tì yẹn gan wà gan káti ẹ̀ sọpẹ́nu bodè France àti Germany ló wà so ṣeéṣe kó o lo oṣùgbẹ́ orèéṣegá nínú Germany nínú France oje o wá lè jáde orèé fọwọ́ rẹ ní Germany oríṣiríṣi ṣùgbọ́n àwọn èèyàn ti yin tìmáyà àwọn kan sì bu wọ́n ní ó ti ẹ̀dá pé sàn láàrin ajé ní múni pẹkọrọ pé ó lọ sàn ó sì dárúkọ rẹ̀ ó sì san tó ṣe fún un ẹ gbọ́ kí lẹ́yìn lérò ó ti tú àsìkò kan lé gbogbo àwọn aráàbí ìlérè irọ́ ló pọ̀ ń di ọ̀pọ̀lọpọ̀ wọn. ó dá báyìí àsìkò ti tó láti gbọ́ ìròyìn àkójọpọ̀ fún tàṣálẹ́ yìí ẹ mọ̀ bá ń ká lọ. Mo tún bí tayọ̀tayọ̀ ti dùnnú ti dùnnú kí ẹ̀yin tèmi káàbọ̀ sórí ètò lẹ́ni o orí ìkànnì ọ̀gbẹ́ni bọ́ọ̀lù náà lẹ́wà o <laughs> ó yà lẹ́nu pé inú àpò wo ni ibà ròyìn kó sí lónìí ẹ ó ní mi ń bá ṣe báyìí ara mo dá oró olégùn mi ni àbíbò wa ni ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i sórí ìpàdé ọlọ́mọ ìlú tàṣálẹ̀ yìí lónìí ọjọ́ kọkànlélọ́gbọ̀n nínú oṣù pín sí ọpẹ́ ni fún Èdùmàrè àwà lókè pẹ̀ pẹ̀lú ìlera tó péye pẹ̀lú ayọ̀ bó ti ẹ̀ jẹ́ wípé gbogbo nta ń wá ó lè mọ́ ti tẹ̀ wá lọ́wọ́ ṣùgbọ́n nínú sùúrù àti ìtẹ́lọ́rùn yóò tẹ̀ wá lọ́wọ́ ẹ̀ẹ́kànjẹ́ á ní sùúrù díẹ̀ ni ojú ló ń kán alàgbà tí ń jágbe mọ́ lọ́hùn ọlọ́hun wà nítòsí ọlọ́hun òrèbì kankan òun gangan ní rìnrìn àríkàkiri ó dá o ibà ròyìn náà ni o ibà gbé wọn débẹ̀ ibà sáná wọlé ibà yànnàná ibà ṣàlàyé ibà kan ojú abẹ́ ń kó ibà wọnú wọn lọ ibà kéde Yorùbá Nation èmi náà ni o ibà létéńté àgàmọ́ létéńté ni mo dúpẹ́ àná tẹ́ ẹ bá mi pín program tẹ́ ẹ dá ṣètò fún àpè rẹ́gísítà gbogbo yín lẹ́wà a tún ti bẹ̀rẹ̀ tó lẹ́ni o ẹ bá pa àwọn èèyàn wọlé ẹ bá ra pèrò sọ́kọ̀ torí wọ́n gbé yín débẹ̀ ní tààràtààrà nígbò jẹ́pọ̀ náà ní gbé gbogbo wa débẹ̀ àá kí ló dé tó sì fi èmi ṣe olóòtú atukọ̀ lórí ìkànnì yìí àá nígbà tí ìṣòògùn simple arithmetic ọlọ́run ni kì í ṣe èèyàn o kódà kámọ́dé nà pẹ̀lú kámọ́ bòpò lọ́lẹ́ olóró ìròyìn pọ̀ ńlẹ̀ tá a sáré mẹ́nu bá lónìí nítorí n ò fẹ́ gba táìmù wa rárá n ò fẹ́ gba àsìkò ṣùgbọ́n mo tún kí n kù sí mi òpin ọ̀sẹ̀ bó o lójú ọjọ́ lọ́dọ̀ yín ibo lẹ ti ń wò wá mo fẹ́ mo ti nẹ́tíwọ̀kì wá dé gbogbo ibi tẹ́ bá ti ń wò wá gbogbo kọ́mẹ̀ntì tẹ́ bá kọ lónìí ẹ mọ́ bá ń kọ ibi tẹ́ ti ń wò wá sí mo mọ dj ìyáwá dọ̀kásì mo pé netherlands náà ti ń wò wá mo mọ yáwá morohun mo mọ̀ pé usa làwọn wà wọ́n pọ̀ bẹ́ẹ̀ ẹ ṣùgbọ́n ẹjọ́ owó tẹ́ bá ti ń wò wá ẹ mọ́ bá ń kọ bẹ́ẹ̀ bó ṣe nàìjíríà náà ni ẹ̀kọ́ ẹ̀jẹ̀ ń ṣe ní ẹlẹ́gbẹ̀ẹ́ báyìí torí wọ́n ní arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ̀ ń dùn ẹgbẹ́ ò sì dùn á ẹlẹ́gàn láàfẹ́ kí kò wá sẹ́lẹ́gàn nù wa gbogbo wa lọ́lọ́run fi ìfẹ́sowápọ̀ lórí bí ẹni mo fẹ́ ṣe sehun ẹgbẹ̀gbẹ̀ irọ́ sehun ẹgbẹ̀gbẹ̀ kọ́ lélẹ́yìn <laughs> ó dá ohun mẹ́jọ àpò yìí ó ń jọ bí ẹni pé kíní kò fẹ́ dúró déédéé ṣùgbọ́n àmọ́ ní ìjẹ́ bẹ́ẹ̀ tó dùn tó ṣe é wò torí wọ́n sọ wípé ìrínisí ní sẹ́ni lọ́jọ́ nítorí ẹ̀ làwa náà ṣe kàn dúdú pé káwọn bá fi ọjọ́ ìyàwó ìwọ náà rè ó yẹ o lè gbẹ́dìyẹ ẹ̀mú ní kọ́ bá ń kóṣẹ́ sí lára ẹ̀ rí wọ́n kóṣẹ́ tọ̀yọ̀ àbí ìṣesí ọ̀yọ́ rè <laughs> tọ̀yọ̀ bọ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò bó lójú ọjọ́ àbí kí n ti ẹ̀ nàró kẹ́ ẹ rí mi ni <laughs> kẹ́ ẹ rí pé mo kún dẹ́dẹ́dẹ́ mo kan dúdúdú ó dáa kò sáàyè kò sí àsìkò pọ̀ kí n mọ́ gbàsìkò yín níkàtó ìjẹjẹ ajá mọ̀ sí àgbéyẹ̀wò àwọn àkórí ìròyìn alákọ̀ọ́kọ́ tá a kàn mú wáńbẹ́ òkè òkun lásàré lọ́wọ́ ní sí ànádà Canada láti gbọ́ pé wọ́n fagilé fífún àwọn àlejò ní ìwé iṣẹ́ with immediate effect wọ́n ní gbogbo ẹ̀yin àlejò tẹ́ bá ń wá Canada tí wọ́n wá ń tàn yìí wípé bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀ rìṣẹ́ wọ́n ní kò sì rú ẹ̀ mọ́ o kí ló dé tí Canada fi fagilé àní Canada àwọn náà yára jù nínú pọ́lísì wọ́n lè jí láàárọ̀ ní ìsìn kan ṣe pọ́lísì kan nígbà tí wọ́n bá fi di ìrọ̀lẹ́ wọ́n lè láwọn fagilé wọ́n máa ń se policy upon policy ni àgbéyẹ̀wò policy ó ti fọ́ wọn lórí wọ́n ti wá sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá sílùú àwọn tẹ́ ẹ mú visitor tẹ́ ẹ bá visitor visa wọlé wọ́n ní tẹ́lẹ̀ àwọn máa ń change visitor visa àwọn máa ń fún yín iṣẹ́ àwọn máa ń change ẹ̀ sí work visa work permit temporary work permit wọ́n wá ní kò sí irú ẹ̀ mọ́ ní ìsìn kí nìdí mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí nínú àkójọpọ̀ ròyìn kájọ gbọ́ àwọn èèyàn wa tó wà ní Canada náà àwọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn tí mo pè wọ́n láwọn ò tí ì gbọ́ mu ní à èmi tí mo sì wà ní Europe mo ti gbọ́ ọ bó wà àyà ni kò síbi tí nẹ́tíwọ̀kì àyà òde ọlọ́run ni bẹ́ẹ̀ náà ni eléyìí tá a tún wá mọ́ mú pọ̀ ní ìsìn òun láti gbọ́ tí wọ́n ń kọrin o tí wọ́n ní ṣubúlulẹ̀ kó olówó ṣubúlulẹ̀ kó olówó wọ́n ní à èwo ni ṣubúlulẹ̀ kó olówó ta ní kọrin yìí ẹnu bàbá wa Fẹ́mi Fálànà la mọ̀ ti gbọ́ orin yìí o wọ́n ní ẹ̀yin ará amẹ́ríkà wọ́n ní ẹ mọ́ fi nǹkan kan dolówó dọlọ́là wípé tí mọ́tò bá rọra farakàn yín pẹ́rẹ́ báyìí wọ́n ní kẹ́ ẹ yá ṣubú gbàgàdàgbàgà ni. ni àwọn lọ́yà náà wà bóyìn ni ambulance yóò bá dé náà bá gbé yín lọ ilé ìwòsàn làwọn lọ́yọ̀ wà mọ́ béèrè èlò lẹ́fẹ́ gbà ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ ni so easy van náà ṣùgbọ́n kí ló fà á tí bàbá Fẹ́mi Fálànà tí wọ́n ṣe sọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ni o gbogbo ọ̀nà téèyàn lè fi lówó wọ́n sọ kéèsì kan náà tán ṣe tán bá federal government fà pẹ̀lú arábìnrin kan tí ọkọ rẹ̀ kúnú riot nínú protest tí wọ́n ti san fifty million Nigeria government. ah mo ló ga o ó dá gbogbo ẹ̀ láàgbọ́ nínú ìròyìn lónìí ẹ mọ̀ rè mọ̀ ṣubú síwájú mọ́tò torí wọ́n mọ̀ ṣe irú ẹ̀ ní Europe bíi náà tó jẹ́ pé àwọn kan ẹ̀ ti rí hàn lójú wọn ìwọ tó bá ń dráìvù ọ ti mọ̀ wọ́n wípé àwọn eléyìí wọ́n ń wá ọ̀nà àti ṣubú síwájú rẹ̀ ni <laughs> mo gbà fún ọ o ó dá òótọ́ sì ni bàbá Fálànà sọ torí èmi náà mọ̀ èèyàn tó ti fi kíní tó ti fi kíní lówó bẹ́ẹ̀ ni lamẹ́ríkà tó ti fi ní owó tó ṣe ké tó bá ṣe kéèsì wọ́n bá fa kéèsì ẹ̀ ó sì ṣẹlẹ̀ sẹ́yìn nìkan náà ní Europe ṣùgbọ́n ìyẹn gọra rẹ̀ ó gọra ajá tiẹ̀ ní ajá ló fa gbogbo ajá ló àtáàkì ẹ̀ wọ́n mú ajá lọ ó kọjá lẹ́gbẹ̀ẹ́ ajá àti olówó rẹ̀ ajá sì àtá kò bá ti dolówó dọlọ́rọ̀ ní ìsìn ṣùgbọ́n amọ́jú ó bayé rẹ̀ jẹ́ ó dà wọ́n gbé yín e débẹ̀ bọ́ stọ̀ọ̀bù eléyìí tí mo fẹ́ gbé yín e dé wọn ò ní gbowó lọ́wọ́ yín bẹ́ẹ̀ yá mọ̀ bá ètò gbọ̀ bẹ́ẹ̀ náà látún bá wọn ní state police gbogbo ayé ló fẹ́ state police wọ́n ní kí ló ṣe ig ọ̀gá ọlọ́pàá nàìjíríà tó jáwọn nìkan ni wọ́n lọ́wọ́ sí ọ̀rọ̀ state police ìyẹn ọlọ́pàá ìpínlẹ̀ wọ́n ní ejò wọn lọ́wọ́ nu tá ń sọ bẹ́ẹ̀ bàbá Fálànà sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ti wá ń tẹnumọ́ báyìí wípé àwọn fẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ bóyá ìdí ó wà bá òsì pressure bóyá kò ní bá òsì pressure pàápàá jùlọ ní táìmì tó jẹ́ pé wọ́n wá tenure extension wọ́n ń wá àfikún àsìkò tán fi sáàfù nàìjíríà bóyá wọ́n wà gbà ní ìsìn bóyá wọ́n ní gbà á mọ̀ wò àfìlà yìí bó bá sì dúró báyìí bá dùn ó tí mo jọ àwọn òṣèré tíátà yìí. <laughs> ó dá ilé ìdásùn àwọn ọmọ ẹnu bá ní ìsìn tó kan NNPC ojoojúmọ́ ọ̀rọ̀ gbogbo ní sẹ́ lórí alábàáhùn NNPC wọ́n ní àwọn máa ń wá iléeṣẹ́ méjì táwọn fẹ́ hand over rìfàìnẹ́rì àwọn fún ẹ̀sìn mọ̀ pé lánàá ìlàgbé wa fún yín wípé wọ́n ti ta iléeṣẹ́ kí wọ́n sì ẹ̀ ta NNPC o wọ́n ti tà wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n fakọ sí tẹ́lẹ̀ ní ìsìn wọ́n ti wá tà wọ́n pátápátá láwọn ìwà ń wò wípé ní ìsìn tọ́sẹ̀ tà yín pátápátá yìí Aradel ló rà wọ́n ebi Aradel tó rà yín náà ó yẹ kán lè ṣe àmójútó iléeṣẹ́ méjì tẹ́ wá ń wá iléeṣẹ́ tí ó ṣe àmójútó ṣùgbọ́n àyá ní wọ́n bá gbà fún òun lè ṣe àmójútó rìfàìnẹ́rì Nàìjíríà mo ní òkúta ló fẹ́ rè ráyè ó dáa gbẹ̀yìn débẹ̀ kí ló fà á tí àwọn ọmọ Nàìjíríà ṣe ń bínú wípé láti join ẹsẹ̀ wà jáde ó ṣẹ̀ wà hàn gbangbangba wípé ẹ ní control lórí refinery nítorí ẹkẹ ẹ ti sọ simple pé ẹjọ́ o àmọ́ owó iṣẹ́ wa àmọ́nà owó yìí o ẹ jẹ́ kí àwọn tó mọ̀ náà ẹ̀kan wá handle ẹ̀ ó dá agbẹ́yìn débẹ̀ nínú àkórí ìròyìn lónìí etí ọba ńlé etí ọba lóko báyìí ẹ bá wa ẹjọ báyìí bá yọ ẹ bá wa tẹ̀ sójú ẹ bá wa ṣíà ẹ kó kalẹ̀ kó ka kó gbọ́ ẹ̀yìn ìyá mi bàbá mi tẹ̀sí mọ́ bá ní ṣíà ẹ ìyá mi kan tiẹ̀ sọ lánàá wọn làwọn ṣíà ẹ lẹ́ẹ̀mẹwàá èèyàn kan lé ẹ̀ẹ̀méje ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀ torí díẹ̀ nínú nǹkan ní nǹkan o tó ẹ ṣé ni mo dúpẹ́ tẹ́ ẹ bá dé inú mi wọ́n bá sí inú mi báyìí fún yín ẹ rí wípé ọpẹ́ tí mò ń dá lọ́wọ́ ọlọ́run àti lọ́wọ́ ẹ̀yin èèyàn mi náà torí yorùbá náà lóní tó o bá ní ọlọ́run rínú rẹ àwọn èèyàn ìrí inú wọn ìrọ́kàn ọwọ́ náà wọ́n rí jẹ́ káwọn èèyàn náà rọ́wọ́ rẹ inú mi dùn sí ẹ wọn ò sì ní wáyé tì láti ọlọ́run Èdùmàrè eléyìí táàtù wa mọ̀ múdọ́ ní ìsìn nínú àwọn àkórí ìròyìn láti gbọ́ wípé wọ́n ní ojoojúmọ́ níwọ̀ ọ̀daràn ń lékè sí lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tí ò bá jáfáfá nísìn nínú kan gbé lọ nínú kan pàdánù kan fi ẹ̀mí ẹ̀ ṣòfò nínú kí wọ́n jí lówó lọ eléyìí ló dífá fún àwọn kan tọ́wọ́ bàbá yìí tí wọ́n sọ wọ́n fẹnu ara wọn sọ báwọn ṣe ń gba ATM táwọn jí pin password ẹ sọra yín ẹni tí ò bá ti jáfáfá wo ìfura lóògùn àgbà nàìjíríà ní ìsìn kì í sóògùn àgbà nìkan àtògùn ọmọdé in fact ọmọdé tán sẹ́ẹ̀bì in fact ìyá wa tí mo ń dúró de in fact ó pẹ́ta ti sọ ọmọdé tó ṣe bí ní ìṣègùn fura ìfura ló bá dé láti inú oyún <laughs> ó dáhùn àgbẹ̀ ilé rẹ̀ tààràtàrà fojú àwọn aṣebi hàn yín wọ́n sì fẹnu ara wọn sọ èèbó náà sọ ṣùgbọ́n kúlẹ̀kúlẹ̀ rẹ̀ á mú wá fún yín nínú àkójọpọ̀ ròyìn bẹ́ẹ̀ náà ni ọwọ́ ti tẹ arákùnrin kan o tó jẹ́ ọmọ navy officer ọmọ iléeṣẹ́ ológun orí omi ní nàìjíríà ó jẹ́wọ́ fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ó pa ọmọ ọ̀gá rẹ̀ admiral ọ̀gá rẹ̀ o ó ti gba oyè tó pẹ̀kun nínú iṣẹ́ navy ó sì pa ọmọ ọ̀gá rẹ̀ wọ́n wá ní ṣé ẹ ni kí ló ṣe fún ọ ó ní àkọ́kọ́ táwọn kọ́kọ́ mọ́ pàdé ara àwọn rẹ̀ táwọn ó sọ̀rọ̀ kí ló wá fà á ṣé owó pa yín pọ̀ ni kí ló dé tó ṣe pa ọ̀dájú bẹ́ẹ̀ náà ó ti mọ̀ wípé pátápátá ẹ̀wọ̀n pa òun bẹ́ẹ̀ bá rí body language á fi fọ́n rẹ̀ tẹ́ ẹ bá ti rí body language ẹ̀ yóò fi hàn dáńdáńdáńdá sí màá ní ó fi hàn lójú rẹ̀ wípé eléyìí ó ti mọ̀ wípé pípa ẹ bá pa òun ẹ kò pa òun náà òun ti jẹ́wọ́ kò sí nǹkan tẹ́ fòun ṣe mọ́ kóun kúkú jẹ ìwọ̀nba oúnjẹ díẹ̀ tóun lè jẹ kẹ́ ẹ tó pa nítorí tí ẹyẹ bá jẹ lẹ yóò gbé fáàmù fọ́nrán rẹ̀ wá fún yóò wá sì fi kẹ́kọ̀ọ́ nàìjíríà ti wá di ewu ń bẹ lóko ló ń gẹ́ o ló ń gẹ́ gan fúnra rẹ̀ ewu ni ẹ bá dé àná òde yìí la fi fọ́nrán kan hàn yìí níbi tí àwọn agbésùmọ̀mí àwọn bandit tán ti gbé bọ́ńdú owó lórí ẹ̀rọ ayélujára tán ṣe giveaway akọ́yọ̀ròyìn tá àwọn mẹ́nu bàbá yìí ó láti gbọ́ tí iléeṣẹ́ kan ní nàìjíríà ẹ̀ka iléeṣẹ́ crc tí wọ́n pè ní credit bureau ẹ̀ wọ́n ní wọ́n ti fi ìròyìn kan léde báyìí wípé thirty million ní gbogbo ọmọ nàìjíríà ló wà credit worthy wọ́n ní wọ́n score above the credit score ìtumọ̀ rẹ̀ ni wípé nínú gbogbo àwọn ọmọ nàìjíríà nílé wọ́n ní thirty million nù wọn ni wọ́n ń yáwó ni wọ́n lè san padà pé kí àwọn báǹkì mọ̀ yan lówó bíi tìlú òyìnbó pé credit card kí ló dé tán lè ṣe credit card nígbà tó jẹ́ pé àwọn eléyìí wọ́n wà credit worthy wọ́n wà above the score line fún credit nígbà sì fi ń bẹ́rẹ̀ android fóònù gbogbo ẹ̀ credit ni tó o bá ti wà credit worthy o lè gba credit card tó bá lè ṣẹlẹ̀ nàìjíríà náà ṣùgbọ́n sáwọn ọmọ nàìjíríà lóòótọ́ ọbẹ̀ àgbèyìn débẹ̀ nínú ìròyìn lónìí o. ó dá ilé ìtura àwọn kan báyìí lè láàfi káde gbogbo àkórí ìròyìn ńlẹ̀ ibẹ̀ láti gbọ́ tí àwọn ará Ògùn state tán ń pariwo wọn ní two thousand per litre ń ta epo fáwọn ọmọ ní rárá o lógùn state kí ló dé mo lẹ́kọ̀ọ́ gan-an tó yẹ kán ti mọ̀ yàn wọ́n jẹ wọn ìgbà kan yàn wọ́n jẹ kí ló dé tẹ̀ ń wòran wọn ní láwọn ibì kan ní Ògùn state two thousand náà ń ta epo mo ní ṣe black market ni àbí lẹ́nu pọ́ǹpù wọ́n ṣàlàyé ète wọ́n fẹ́ bó àgbọ̀kúlẹ̀kúlẹ̀ rẹ̀ àwọn wo náà ń tepo ní two thousand wọ́n láwọn kan ń ta one three wọ́n nílé epo bíi mélòó kan ní ṣiṣẹ́ wọn jẹ́ káwọn ilé epo ṣiṣẹ́ lágbègbè ebo kí ló dé tí wọ́n ṣe jẹ́ kí ilé epo ṣiṣẹ́ tán bí ń tepo ní two thousand per litre per litre mo ní ó dáa ṣé náírà náà ló ya yẹ̀yẹ̀ tó bẹ́ẹ̀. àmú owó ẹ̀ wá fún yín nínú ìròyìn lónìí o ní báyìí gbogbo àkórí ìròyìn láti mú wá fún yín ó wá kú ká wá ṣe àyàn rẹ̀ mọ́ká tó wá sáyàn rẹ̀ gbogbo yín náà lẹ́tí máa bala tí ó mọ̀ kàn báyìí abala sáré wọlé yẹn flash news àbí news flash yìí àti gbọ́mọ ọba fọ́sùn ṣùgbọ́n ó ṣàtìyẹ yín àìdí àlá ní ìdí. nínú ìròyìn sánáwọlé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ibà sánáwọlé náà ní ẹ̀rí pé eléyìí gan sáná ṣé kò mọ sáná sí lójú sàràsàràsàrà ìsáná ibà sánáwọlé ẹgbẹ́ ọ̀run mi gan ń ṣẹ́jú. <laughs> ibẹ̀ láti gbọ́ tó sọ pé arákùnrin kan ọmọ nàìjíríà nàìjíríà born wọ́n ní kele tí ń dúpẹ́ ọmọ Ìgbò ni o láti gbọ́ tí wọ́n sọ wípé ó mọ̀ ti yàn ó ti yanjú o ní orílẹ̀-èdè amẹ́ríkà yẹn ní united states of america orúkọ ọmọ nàìjíríà yìí ti wọnú ìwé ìtàn ọmọ Ìgbò torúkọ rẹ̀ ń jẹ́ Kelechi Ndukwe la gbọ́ pé òun ló jẹ́ ẹni àkọ́kọ́ nínú ọmọ nàìjíríà tó kọ́kọ́ dé ipò ẹni tó láṣẹ láti wá ọkọ̀ ojú omi ológun ti orílẹ̀-èdè amẹ́ríkà kan wọ́n sọ pé wọ́n ti fi ìyẹ́ kún ìyẹ́ rẹ̀ wọ́n ní kọ́mándà ní tẹ́lẹ̀ o nínú iléeṣẹ́ navy wọn ṣùgbọ́n ní ìsìn wọ́n ní ó ti gba promotion ó sì ti wà ní ipò captain wọ́n ní kì í wá ṣe ọkọ̀ ojú omi lásánlàsàn ní wá o wọ́n ní ọkọ̀ ojú omi ológun ọkọ̀ ojú omi àwọn ológun wọ́n ní oníwà nísìnyí o ṣùgbọ́n tí ó ń jẹ́ káwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ lórí arákùnrin yìí ni pé torí pé jọmọ ibo àti wípé àwọn ọmọ Yorùbá kan tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wa àti àwọn ọmọ Ìgbò lẹ́nujọ́ mẹ́ta yìí nípa arábìnrin kan Canada tó ní kán mọ́ pa àwọn Yorùbá àti àwọn ọmọ Benin sẹ́mu pé ìyá wa Àbíkẹ́ Dábírí wọ́n jáde síta wọ́n forúkọ rẹ̀ síta bẹ́ẹ̀ náà làwọn ọmọ Ìgbò kan náà gbé ìgbésẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin hàn àwọn ọmọ Ìgbò àtọmọ Yorùbá la gbọ́ tí wọ́n ṣe bíìlì tí wọ́n nìkan gbé bíìlì dìde lòdì sí pé kí wọ́n kàn sí ìjọba Canada wípé ọmọ Nàìjíríà kan ń dá ọ̀hùn ọ̀hùn ó fẹ́ dá rúgúdù ó sì ń pe ìpè kí wọ́n mọ̀ pa àwọn èèyàn tó sì jẹ́ pé wọ́n ní wọ́n ti fẹjọ́ ẹ̀sùn ìjọba Canada wọ́n ti sọ wípé iléeṣẹ́ àgbọ́ ní ohun tí kàn fáwọn eléyìí o wọ́n ní iléeṣẹ́ rẹ̀ wọ́n ní wọ́n ti lé ní iléeṣẹ́ wọ́n ní tó bá sì ti lé ní iléeṣẹ́ báwọn wọ́n ní láńlọ́ọ̀dù rẹ̀ náà ó lé àtọ́ ayẹ́pọ̀ ń lò nílé tí ń sanwó tí ń san mọ́gẹ́ẹ̀jì wọ́n ní láláìjẹ́ bẹ́ẹ̀ ká ní tẹ́nàntì ni wọ́n náà máa lé nítorí wípé ó ti dẹ̀rù jẹ̀jẹ̀ sáwùjọ lẹ́ni tó ní kán máa pààyàn wọ́n ní wọ́n sì yẹ ọpọlọ rẹ̀ wò pé ṣé nǹkan ò rọ́ọ̀lù sáfẹ́fẹ́ òdì òfẹ́ sí i wọ́n ní ṣùgbọ́n ìsúnmọ́bẹ̀ kọ́ là ń lọ gbogbo bọ́rọ̀ bá ṣe ń yọjú lórí ọ̀rọ̀ rẹ̀ tọ́bẹ̀tì ń kà sí àwọn jẹ́kẹ́ mọ̀ ṣùgbọ́n lórí eléyìí báyìí wọ́n ní ìyàwó Àbíkẹ́ Dábírí wọ́n wá kí arákùnrin Kelechi Ndukwe wípé àmọ̀kú oríire o làwọn ọmọ Ìgbò bá tún gbaya wọn wípé sọmọ ìlú yín ni ṣebí ẹ̀yin lẹni kí Ìgbò mọ lọ kí wàá ní òun kí ọmọ Ìgbò fún kí lóde tóun kí ọmọ Ìgbò kí lóde tí kìnnìkan kìnnìkan ó ní à ẹ bá ọmọ Nàìjíríà ní kí lóde tóun ò ní kí wọ́n ní eléyìí ló dífá wípé àwọn ò ja ìjà ẹlẹ́yàmẹ̀yà nígbà tọmọ ibo ṣe nǹkan tí ò da àwọn bá wí káwọn kẹnu pọ̀ káwọn bá wí nígbà táwọn sì tún rí ọmọ ibo tó soríire káwọn ṣe kíní káwọn gbóríyìn fún pé n táwọn wá fún níyẹn o ọmọ nàìjíríà rere làwọn o gbogbo ọmọ nàìjíríà míì ẹ wọn ti wá ń kíra fún ọmọ ibo kọ̀ọ̀kan náà kíra fún ọ wípé a ẹ ṣe dáadáa ẹ máa tú ọ pé a ẹ ṣe bí obìnrin rere ẹ dúró dáadáa ṣùgbọ́n ọmọ ibo kan ká gidi borí ibi páànù ẹ̀rọ ọlọ́ta wípé àníṣe kọ́mọ́ dárúkọ ibo lẹ́nu wọn mọ́ àwọn òfẹ́ gbọ́ ibo àwọn òfẹ́ gbọ́ ọ̀rọ̀ ibo lẹ́nu àwọn ọmọ yorùbá mọ́ mu ni. ṣé ìkórìíra ìtó báyìí ni ṣùgbọ́n lọ́rọ̀ kan ìyá wa dábírí ti sọ wípé àwọn ọ̀ràn èèyàn kankan o ń tà wọn wí. wọ́n bá gègèlè kọjú sọ́kọ o wọ́n ní òjò ní wàá wa ò bẹ́ẹ̀ sọ̀tà o ẹni ejì rí léjì pa orin tí ìyàwó àbíkẹ́ ń kọ fáwọn yíbò nù. ó dá nínú ìròyìn sanuwọlé mi ń tà túmọ̀ mú bá láti lọ pé èèyàn mẹ́sàn-án ó dídí èèyàn mẹ́sàn-án àwọn ọkùnrin gbogbo àwọn tí mò ń wò yìí o la gbọ́ tí ìjọba ìpínlẹ̀ èkó tó ti ààrẹ ẹ̀sì báyìí o kí náà ṣe wọ́n láwọn tán ń yàgbẹ́ síta gbangba odidi balẹ̀ légéńdé gọlọ̀tọ̀ gọlọ̀tọ̀ ẹ̀wù bọ́n ṣe múra èyí tó múra dáadáa wà nù eléyìí tó múra bí ọmọ ìta náà wà nù wọn wọn láwọn mẹ́sàn-án ti mú báyìí pé àníkẹ́ yé yàgbẹ́ títì mọ́ bó lẹ́sẹ̀ bọ́ sáàárín ọ̀nà mọ́rọ̀sẹ̀ ìta gbangba sátẹ́gùn ti fẹ́ ń bẹ̀ só tutù mọ́ yín fùrọ̀ ni lẹ́sẹ̀ rè yàgbẹ́ ń bẹ̀ àbí kí ló dé a sì gbọ́ wọn ní àwọn ibi tó ti lè wọn ṣègbọ̀nsẹ̀ wá o láwọn kìíní drọ́ọ̀mù kéékèèké tí wọ́n náà máa gbé káàkiri ohun tó máa fi kọ́kọ́rọ́ sí lẹ́nu gbogbo ọbẹ̀ ní gbogbo eléyìí náà ló wà tó ń sọ pé wọ́n lè mọ san bóyá bíi hundred hundred naira láti ṣègbọ̀nsẹ̀ wọ́n ní ṣùgbọ́n láti hundred naira ṣègbọ̀nsẹ̀ báyìí ló fa wàhálà wọ́n sì mọ̀ wípé ẹnu ìgbọ̀nsẹ̀ táwọn bá ṣe síta gbangba tẹ́sí sí bá bò báyìí lóòótọ́ àwọn ọmọ nàìjíríà ti sọ wípé pé bóyá ìjọba náà ṣẹ̀tọ́ bóyá wọn kọ́ àwọn ilé ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n bá ṣe gbọ́ o wọ́n láwọn mobile toilet wà káàkiri tó jẹ́ pàmò aráàbí ni wọ́n fẹ́ sanwó táwọn èèyàn fi ń ṣe business owó ògbẹ́ la gbọ́ pé kì í rùn táwọn èèyàn fi ṣe bísínẹ́sì wọ́n ní ṣùgbọ́n wọn ní lọ́ọ̀bẹ̀ wọ́n ní kò yá wọn lára láti mú hundred naira kán rèé fi ṣègbọ̀nsẹ̀ kán sì tà bá ń bẹ̀ <laughs> wọ́n ní ṣùgbọ́n ìta bá ń dáhùn náà fẹ́ ṣe sí tíbi tí èsì ó ti máa ọkùn èsì ọdẹ tí ó ti gbé gbogbo àrùn orí rẹ̀ tí ó rèé gbé sórí àwọn tí bá ń jẹ nítòsí tí ó wàá fa àrùn bíjọba ò tiẹ̀ ṣe gan ṣé èèyàn mo mọ̀ pé kò sí èyí nínú wa ń tí ó rèé lóṣòó <laughs> tí ó rè lóṣò lálágbó wá sọ àárín títì lálágbó ó dáa ọlọ́run sànú èèyàn mẹ́sàn-án sáà ti mú báyìí wọ́n sì ní wọ́n fojú ba ilé ẹjọ́ lẹ́sù ya lẹ́sù ṣègbọ̀nsẹ̀ ní ìta gbangba bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àrùn kó wọlé ní ìsìn náà sọ pé monkeypox ti dé ọ̀ṣun ó dá ọba ti ẹ̀ dé ọ̀ṣun state ibi tó ti ń jẹ́ àgbẹ̀ síta pọ̀ rẹpẹtẹ wọ́n lè mọ sí títí o wọ́n máa ń ní aláàgbó níbi ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ni máa ń pọ̀ bẹ́ẹ̀ báyìí wọ́n máa ń dùgbẹ́ bẹ́ẹ̀ báyìí ẹ bá ń sọ bẹ̀ ìwò aláàgbó ń pọ̀ ń wò ọ̀pọ̀lọpọ̀ lé ayé àtijọ́ rẹ̀ ò ní tọ́lẹ̀tì ọmọ òwò ni mí ṣùgbọ́n gbogbo ohun tó yẹ kí Rasidi mójútó nù tí ń gapá kiri tí ń ṣe ìgbéraga kiri tó fẹ́ dá ogun ẹ̀sìn lẹ̀ mo wá pàṣípò ìdúpẹ́ lọ́wọ́ bàbá mi ẹlẹ́bùbọn wọ́n sọ jẹgbẹ́jẹgbẹ́ ọ̀rọ̀ sí Rasidi gbogbo òtàn táàmọ́ ń pa àwo gan àwa gan tún gbọ́ àyín ẹ̀ẹ́n ṣébi tá a ti wá rèé òòsà àwórè ní báyìí àwa wọnú abala tí ó mọ̀ kú abala kọ́mẹ́ntì ẹ̀sán gbogbo kọ́mẹ́ntì tẹ́yìn èèyàn wá kọ́ ìwọ̀nba tá a rí sàràǹdọ́mlì ẹ̀ láwà sáré lónìí ìṣẹ̀ ká mọ̀ bá a gba àsìkò wa pápápá ẹ bá ń sá sí ilé agbára àyà ìwọ ló ṣe abala tòní ó yá gbóhùn sókè kó jẹ́ àmọ́ èèyàn wá sọ nínú abala kọ́mẹ́ntì ẹ̀sán àtṣọlá òdùmọ́sùn lákọ̀ọ́kọ́ ká o wọ́n ní we really do need the price regulation in Nigeria o ìyà ti pọ̀ jù wọ́n ní èrè àjẹpajúdé ti ba àwọn ènìyàn wa jẹ́ àwọn náà tún kọ́ sísàlẹ̀ wọ́n ní ẹ̀ka alẹ́ o akó weekend o ẹkú iṣẹ́ takuntakun ibà gbé wọn débẹ̀ àwọn ọ̀túnba gbẹ̀ngà wà níbí o wọ́n ní kí n kíyìn o àjọ wà nínú ìpàdé ọlọ́mọ lùtàlẹ́ yìí ni ah, ọ̀túnba gbẹ̀ngà Daniels kọ́hún àbí bóyá ọ̀túnba tọ̀dọ̀ yín sì ní ẹ bá ń kí wọn gbogbo ọ̀túnba tó bá jẹ́ ẹ ń bá ti jẹ ọ̀túnba à kì sóye kékeré ẹ láà kí wọn o a sì gẹ̀ wọ́n ó dẹ̀ jẹ́ àwọnú ìmí lọ eléyìí tí ó mọ̀ kàn ó ní àtọ́dún sí bọ́láńlé wọn ní ọ̀gbẹ́ni bobby ó lè ló mẹ́sẹ̀ ó tọ́ o àní kí wọ́n ta gbogbo nàìjíríà kí wọ́n kówó lé yorùbá nation lọ́wọ́ àbí kí ló tún kọ́ àbí bò ní à ń retí owó <laughs> náà lódodo ọ̀rọ̀ lẹ́sọ̀ kán kó lé alọ́wọ́ àwọn alájogun wọn pátápátá porogodo tí ìyá mi dáadáa mo tọ́lá ní martins ní ọmọ kan wọn ní ọ̀gbẹ́ni bobby ibà àròyìn olóyin ibà àròyìn olóyin <laughs> ó dá mi lójú wípé pẹ̀lú ẹ̀rín lẹ́nu àti ayọ̀ ọkàn ní gbogbo ọmọ ìlú fi máa ń gbọ́ ìròyìn yín o ọwọ́ ọlọ́run kò ní kúrò lórí gbogbo iṣẹ́ yín always looking forward to hearing the news from your stable ẹ̀ṣẹ́ ẹ̀yin náà ni mò ń rí tínú mi fi ń dùn ọlọ́run ò ní gbára wa lọ́wọ́ wa o àní wára wa tì ẹ ṣeun gan ìyá mi yóò dáa fún yín o èmi gan ti rẹ́rìn yó nínú ìpàdé tòní bẹ́ẹ̀ náà ni at dẹ́rìn olùsùnmọ́dé wọn ni mo kọ́kọ́ rò wípé fíìmù Jet Li ni ẹ fi hàn wá ni kí n tó mọ̀ wípé pásítọ̀ chọ́ọ̀chì ni ó ń dára <laughs> ẹ wọ́n ní ó tó ọjọ́ mẹ́ta tí àyà ti ra nǹkan ìpanu fún mi o ẹ bá mi kí àyà àyà ń gbọ́ yín o ẹ lè jẹ oúnjẹ àyà o kí láàyà fẹ́ rà fún yín. <laughs> ká èrè fi ayọ̀ panu kẹ́ ẹ mọ̀ jẹ ayọ̀ ìbànújẹ́ ò ní dé sọ́dọ̀ yín láíláí léètí àwọn kan ní at Ganiyu Abujade wọ́n ní good morning ọ̀gbẹ́ni Bobby let the man wait uh, eh, kidney problem contact baba biokin spiritual center at Modakeke in Osun state the way he will he will handle it wọ́n fẹ́ kọ́ wọ́n ní the will mo ní à ah, ó dá eh, o ohun tó ṣẹlẹ̀ náà ni wípé màmá ọ̀gbẹ́ni yìí orí mọ́sìnì ló wà wọ́n ti ṣèkan tó fèèlì gbogbo kíndìnrín ẹ̀ méjèèjì ló ti fèèlì wọ́n lè mọ̀ gbé kiri àwọn kan náà nìkan lọ sí sínágọ́gù àwọn kan nìkan lọ sọ́dọ̀ ah, ẹ wò wọ́n lọ́n ṣàánú wa o tí ẹni tó bá fẹ́ ran ẹni lọ́wọ́ kàn ṣe bí Jésù kàn náà gbéra kan sì kan kan rí bẹ̀ kò kò jù bẹ́ẹ̀ lọ jésù mọ́ lọ káàkiri ni bẹ́ẹ̀ náà ni eléyìí tí ó mọ̀ kàn ó ní at Godwin ayọ̀ọ́lá wọn ní ọ̀gbẹ́ni Bobby níbi tí ẹlẹ́sẹ̀ bá ti ń jìyà olódodo kò ní sáláì pé ń bẹ́ olódodo tí ọba gbọ́nù o <laughs> kó tètè ya abẹ́sẹ̀ sọ̀rọ̀ wọ́n ní àwọn tí wọ́n ń pe ara wọn ní olórí tàbí ìránṣẹ́ ọlọ́run wọ́n ti mú ọlọ́run bínú Nàìjíríà hmm yóò dà fún yín kí ní ìgùn ṣùgbọ́n ẹ̀kọ́ tá a kọ́nú ọ̀rọ̀ yín náà ni pé wọ́n ní ẹnikẹ́ni tàbí ìlúkìlú tí ó bá gbé ara rẹ̀ ga kọjá olúwa wọn ní ọlọ́run ó rẹ̀ sílẹ̀. ilé ìta àwọn mẹ́nu bàbá yìí ni ìyá wa adébẹ̀rọ̀ kan èdè wọn ní pátápátá porogodo èdè yorùbá dùn púpọ̀ o ó pẹ́ díẹ̀ tí mo ti gbọ́ porogoro gbẹ̀yìn èdè yóò gbọ́dọ̀ parun o ẹ kú iṣẹ́ ìbá ròyìn à èdè yorùbá ó parun kẹ̀ láyé láyé kò lè parun gbogbo àwọn ọ̀tá wa lọ́lọ́run ó parun dípò rẹ̀. eléyìí tí wọ́n tẹ̀lé ni Ronke Ojo wọ́n yàn bẹ́ni Bobby àgbádùn yín olúwa yóò máa fún yín ṣe o ẹ kú iṣẹ́ takuntakun ìgbà gbogbo ni mo máa ń pin dákú dákú ẹ̀sán wọn pin gidi nu kí Sunny Adé lásán ni àdìsí bẹ́ẹ̀ náà ni àtìmọ́ríàmù onífádé wọn ní ọ̀gbẹ́ni bọ́bí ẹ̀kú ètò kí àwọn ìjọba wá sí bọ́dà kí oúnjẹ máa wọlé dáadáa ìgbà yẹn ni wọ́n á lẹ́nu ọ̀rọ̀ láti ṣe price control hmm, òótọ́ ọ̀rọ̀ nìyá wa sọ ẹ sí bọ́dà ẹ ṣe nǹkan kan ẹ fẹ́ mọ̀ control price <laughs> price wo lẹ fẹ́ control ọjà ẹran ni àtìyẹmí adélèké wọn ní ọ̀gbẹ́ni Bobby akú ìpàdé tòní yìí o like four weeks now tí mo ti bá channel yìí pàdé i was very happy and since then mi Miss sí ọjọ́ kan òṣè ló máa ń dùn mọ́ mi bíi kí ìròyìn náà mọ́ parí àdùnmọ́dẹ̀kẹ́nu ìyá wa <laughs> wọ́n ní olùwà tún wà wọn fún yín ní ọgbọ́n láti máa tẹ̀síwájú love you more i love you too ẹ ṣeun ṣeun n ò ní wá yín tí o ẹ yóò sì mọ dùn mọ́ yín náà ni kò ní í kan èyí tá a mọ̀ fi parí abala lónìí oníṣẹ́m logan wọ́n ní ibà gbógun tolúwo <laughs> ẹni yóò sì wọ́n ní ibà gbógun tolúwo <laughs> oríṣiríṣi. ẹjọ́ ìdábọ̀ ẹ̀jẹ̀ ń fẹlẹ́ ìkún oṣù kókó Busola Ọmẹsẹbí ọ̀njọ́bí ẹni pé àwọn ọmọbìnrin wọ́n ní to clear Nigeria port is very very expensive agbọ́ bẹ́ẹ̀ o àmọ́ bóyá ìjọba ń tàn wá ni wọ́n sọ wípé ogun tẹ́nu ń jẹ wọ́n ti yọ duty kúrò lórí ẹ̀ kí ló wáá dín tíjọba ń ṣe báyìí kọ́sítọ́ọ̀mù ẹ̀yin kọ́sítọ́ọ̀mù. ẹ̀ẹ́n tó bá ti yàtọ̀ ìpẹ́ mọ́ ó ti yá náà nu wo ìdílé nìkẹ́ ní abẹ̀ lọ́wọ́ ẹ̀ wá nǹkan fìdílé o kẹ́ ẹ jókòó dáadáa kẹ́ ẹ̀yin náà kò nídìí kẹ́ ẹ lọ sóde èní sátidé ẹ wá agbádá kankan ẹ wá lè fa agbádá ṣe rí ibi tí ọ̀rọ̀ ìpàdé ọlọ́mọlúdé yìí ẹ mo fẹ́ kẹ́ ẹ mọ́ múra kẹ́ ẹ mọ́ ró gẹ́gẹ́gẹ́ kẹ́ ẹ mọ́ ró dẹ́dẹ́dẹ́dẹ́ kẹ́ ẹ mọ́ kàn dúdúdú tó bá bí pé ah, mọ́mí ìbò lẹ́ ń lọ pàápàá jùlọ ẹ̀yin màmá ẹ̀yin bàbá tó yẹ pé ẹ ti wọ pẹ́ńsàn tẹ́ ń jó ń ọmọ tó ń jẹ ọmọ ó sì pẹ́ lẹ́nu yín tí ó bá yín kalẹ̀ mo fẹ́ kẹ́ ẹ wọ inú yàrá lọ ní ìsìn láàrin ìṣẹ́jú márùn-ún ẹ rè múra bí mo ṣe múra ẹ̀ <laughs> wọ́n bá bí pé mo lẹ̀ ń lọ ẹlẹ́yìn rebi kankan ẹlẹ́yìn lọ ọ̀dọ̀ bọ́bí ah bí mo bọ́ ẹ bẹ́ẹ̀ lọ ọ̀tà lórí ìbá bọ́bí ni rírọ́ abẹ́ gbọ́ ìròyìn bọ́bí a sì gbọ́dọ̀ múra ìpàdé ọlọ́mọ ìlú tòní ó gba ká múra báyìí ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ dúró dọjọ́ ọdún ẹ mọ̀ dúró de kérésì ẹ mọ̀ dúró de happy new year ẹ mọ̀ mú wo à èmi á mọ̀ múra nígbà míì o bẹ́ẹ̀ tí n bá lọ ra aṣọ tuntun báyìí èyí tí mo wọ̀ lọ tàbí bàtà tuntun èyí tí mo wọ̀ lọ kọ́ ni n padà ìbùsàn kan náà ni wọ́n ti já lójú tí mo wọ̀ kiri ń tèmi. aṣọ láì rebi kan ó láṣọ kan tí mọ̀ mi rán fún mi bí. ẹgbẹ́ aṣọ òde aṣọ ńlá ni ọjọ́ kan ni mo ní mo fẹ́ wọ̀ sùn <laughs> mo ní ó wù mí kí n wọ aṣọ ìsùn wọ́n ní kí ló dé ah, ah, àdúrà aṣọ tí mo ọmọ etí mo ná lórí ẹ̀ ní mo bèrè owó lọ́wọ́ ẹ̀ òfin ní kan mo ní ó wù èmi kí èmi wọ̀ sùn <laughs> mo sì wọ̀ sùn <laughs> ẹ máa ṣe bó ṣe wù yín ilé ayé yìí ò pé méjì o.

ń bá ọmọ mi tó ṣe rú ẹ̀ nísìn wọ́n ń nà já létí ṣùgbọ́n lọ́kàn mi yọ ọmọ ró wípé á ah, ìwọ náà bá báyìí ọ̀sìn ṣe rú ẹ̀ rí o <laughs> ó dá àwọn ẹja àwọn náà bá mi rìn lọ ọmọ bínú mo ní já ẹ̀fẹ̀ díẹ̀ sí ni ó dá ó bẹ́fẹ̀ dé ibà gbẹ̀fẹ́. <laughs> ibà ìgàn ọlọ́mọdé kí ilé ibà ọ̀yọ́ kọ́ wá rí sí a lórí ètò yìí <laughs> ó dà sọ́ra àgbà láìsẹ̀nsì ká tó máa lo ibà ṣùgbọ́n ọmọ Yorùbá tàtà níyà ó dá o aláwọ̀kọ́ tá a ń bẹ́ ò ní ti ọ̀rọ̀ navy officer yìí ó ṣe mí kàyéfì o ojoojúmọ́ Nàìjíríà báyìí nínú ìròyìn mẹ́wàá yóò le díẹ̀ kẹ́ tó rí ẹyọ kan tí ó fọkànbalẹ̀ díẹ̀ arákùnrin kan ọmọléeṣẹ́ orí omi ló ti jẹ́wọ́ nísìnyí o nígbà tí ọwọ́ ọlọ́pàá bá a nígbà tí ọwọ́ òfin bá a ó ti sọ wípé mọ̀ọ́mọ̀ pa ọmọ ọ̀gá òun ni o ó ní kò ṣẹ̀ òun tẹ́lẹ̀ ó wo òun kóun pádànù ni kóun fẹ̀mí rẹ̀ ṣòfò kóun ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nígbà téèyàn bá dùn bú adìyẹ kóun sì gba mọ́tò rẹ̀ pé mọ́tò rẹ̀ gangan ló wọ̀ lójú tí wàá dìgbà tó bá pa kó o tó lo mọ́tò láyé ó sì rora rẹ pin débi pé o wá fẹ́ gbẹ̀mí ẹnìkejì rẹ ojú rẹ dá o wọ́n ṣe tẹ́sítì fún arákùnrin kan tó gbà síléeṣẹ́ ológun ni ọ̀dájú ni arákùnrin tírú eléyìí bá dọ̀gá níléeṣẹ́ ológun tán bá tètè yàn án mútu ẹ̀ báyìí tó bá fi lè dọ̀gá yóò di ìdí àmì sí nàìjíríà lọ́rọ̀ kan wọ́n wá ní eléyìí ní ìdáhùn tí ọmọléeṣẹ́ ológun orí omi nàìjíríà sọ nígbà tí àwa oníròyìn fọ̀rọ̀ wa lẹ́nu wò. wọ́n jẹ́wọ́ bó ṣe pa ọmọ ọ̀gá rẹ̀ dànù o láìṣẹ̀ láìró láìṣẹ̀ láìró ẹ gbọ́ lẹ́nu àbí ká wọ́n kọ́ ṣàlàyé rẹ̀ náà ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ kí n tó wá plé ẹ̀ fún nítorí èèbó ló sọ àmọ́ mute àwọn ibì kankan ń bẹ̀ níbi tó ti ń sọ̀rọ̀ pé òun pa òun pa àmọ́ mute ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ń ṣàlàyé tó sọ ní Yorùbá ó ní lọ́jọ́ kan ní ọmọ ìpè òun pé kóun wá sí òun lọ́bì kan ọmọ ọ̀gá òun ni ọ̀gá pátápátá nílé iṣẹ́ ológun orí omi òun náà sì rèé mọ̀ páwọn ọ̀gá iléeṣẹ́ ológun orí omi wọ́n máa ń fi àwọn èèyàn àwọn ọmọọṣẹ́ wọn náà láwọn tí ń ṣiṣẹ́ lábẹ́ wọn náà máa ń ní bóyá kan lọ́ máa ṣe gate máa ń lé wọn kan máa sọ wọn bóyá bàbá yìí ló wá ní sínú bóyá ọmọ rẹ̀ ni àmọ́ ṣùgbọ́n lòun ò léèyàn kankan sínú ó ní mọ́tò rẹ̀ ló wọ́n lójú ni yóò bá ní brọ́dà mi sinmi jájọ jáde náà bá kọ̀wọ́rìn náà bá ń dọ̀wẹ́kẹ̀ nínú mọ́tò lẹ́ẹ̀kan náà ni nǹkan kan ṣe táyà àbí nǹkan kan lára mọ́tò ló wá ní kóun rè yẹ̀ wò lòun bá sì mú ìbọn léwọ́ tó mú sára lòun bá sì fi pa òun sì gbẹ̀mí ẹ̀ n ló ṣẹlẹ̀ nù kí ló wá dé tó fi ẹgbẹ́ agbọ́rọ̀ lẹ́nu ẹ bá ń sásí ilé agbára pàápàá ó kan mí lóminú. I'm here because the, I'm a prosecutor in the son of Asadimira. I, yes, he want to go outside and he say I should follow him for security reasons. 11:30, so when I follow him, he stops trying to check something like ATM in his car, and I come out through the other door, I shoot him. They arrested me with the car. Yes, sir. I came because to, carry, to carry the cancer. No, sir. Me and him will never come across of anything. This is the first time. We were always just getting each other. Hi, hi, So, it happened last upper week Sunday. Yes, sir, on the 18th. This is a security gun. Yes, sir. Sir, I'm a lover personnel. Personnel. I'm a seaman. ó náà lẹ ti gbọ́ yẹn o bó o láti ṣàlàyé léyìí sí mo rò títí títí n ò ríro mo rò mo gbé jùlẹ̀ pé kí ló dé báyìí nàìjíríà kò sì tàn síbẹ̀ òkú òkú nìbọn ró ẹ̀jẹ̀ á tún gbọ́ eléyìí náà bí wọ́n ṣe ń gba atm tó ń gba píìnì ọ̀daràn ti wá di mẹ́ta pín nàìjíríà a sì ń kìlọ̀ fáwọn ará bíi àwọn olórí ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ o wọ́n ti bẹ̀rẹ̀ rárá o torí késekése làwọn eléyìí báyìí kàsàkàsà ń bọ̀ nàìjíríà tó jẹ́ wípé ọlọ́run ò ní mọ́mọ́mọ́ àwọn ò gbàdúrà kógún ṣẹlẹ̀ torí àwọn ò tiẹ̀ fẹ́ wàhálà ní Yorùbá nìsan wa ká gbà á jẹ́jẹ́ ẹ̀dẹ̀ nírọ̀wọ́rọ̀sẹ̀ ni ṣùgbọ́n níbi tí ó ń lọ yìí iná fẹjú tó tó ẹ bá ń sá sí ilé agbára ẹjẹ agbọ́rọ̀ lẹ́nu tiẹ̀ náà. I was arrested because I did ATM card swap. So can you explain to us how you did that? Uh, normally we we'll go to gallery where ATM gallery if we should meet who does not know how to operate the ATM will put it on cardless and ask the person to slot the card. Once the person slot the card, we'll ask the person to put his pin or her pin. When we see it on the screen, we'll cram it on our head. Then we'll press proceed. It will either show you unable to complete or transaction cancelled. We will now tell the person that the card has been swallowed. They should rush to the security. And when the person rushes to the security, we will eject the card and leave with it. Okay, like how long have you been doing this and how many um, operations have you carried out? Are fallen victims? Uh, it's now up to six months, I think five months with someone, and I think work I've done might be up to like 10. So from these operations, how much have you been able to get? Uh, what I've gotten so far, I know it might be around within the range of 600 to 700,000. Your name, sir? My name is Ony Obike. Onyi Obike. ó lẹ́tí wo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ̀ mọ atm lò tẹ́ ẹ̀ wà technology savvy ẹ jọ̀ọ́ o tẹ́ ẹ̀ bá rí ẹni tẹ́ ẹ trust tẹ́ ẹ nígbàgbọ́nú rẹ̀ kó tẹ̀lé yín lọ báǹkì kẹ́ ẹ ṣe ń tẹ́ ṣe transaction tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ̀yin bàbá bàbá ẹ mọ́ rèé bẹ èèyàn kankan lọ́wọ́ nídìí atm pé ẹ jọ̀ọ́ ẹ bá ń wo kínní ẹ jọ̀ọ́ mò ń try láti ṣe kò lọ pátápátá pátá pinra ẹ̀ ẹ pé security tàbí kẹ́ ẹ wọnú báǹkì lọ kó tí ẹ nídìí security ẹ wọnú báǹkì lọ nínú báǹkì gan òṣèfù torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣiṣẹ́ nínú báǹkì gan agbódegbà olè ní án agbódegbà nàìjíríà ti wá di wọn ah, ò rorúkọ fún wọn ò rorúkọ fún tí nàìjíríà di ó rẹ já wọnú ìròyìn mi lọ ìròyìn tá a mọ̀ wọ̀ lọ́ba ìwọ ní ibi tá a ti gbọ́ tí bàbá Fálànà tí wọ́n ti ń pariwo àti ẹ̀rù pọ́n ń ṣeré pẹ̀lú àwọn kékeré eré tí wọ́n ṣe láyé ìgbà wọn ní ṣubú kó o dolówó ṣubú sílẹ̀ gbalaja akọ́dìde o <laughs> bó o bá dìde o tòsí láyé rẹ nu o o ò lè dolówó mọ́ wọ́n ní eléyìí ni ọ̀rọ̀ tó ń jáde sí arákùnrin kan látẹnu ẹ̀gbọ́n rẹ̀ l'Amẹ́ríkà lẹ́yìn tí mọ́tò kan rọra fara nù ún kò gbé ṣubú ó kàn nù ni o wọ́n ní eléyìí ní ọ̀nà ọ̀là kóyákóyá táwọn èèyàn fi ń dolówó dọlọ́rọ̀ nílùú òyìnbó báyìí o kì í ṣe amẹ́ríkà nìkan yín ṣẹlẹ̀ ní europe náà <clears throat> àyá ní kí gbogbo àwọn ya mọ́ ṣubú ṣeré èmi òun ò ní bọ́ ṣubú ṣeré <laughs> wọ́n ní káwọn èèyàn mọ́ ṣubú ṣeré lójú ọ̀nà nu wo ṣé lóòótọ́ ni ẹ̀yin ará diaspora èmi gan lè sọ sọ́rọ̀ yìí ṣùgbọ́n kí n tó sọ sọ́rọ̀ yẹn jẹ́ àkọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá Fálànà níbi tí wọ́n ti fi ṣe àpẹẹrẹ fún wa ẹ bá ń jù sí nílé agbára ká gbọ́rọ̀ tààràtààrà lẹ́nu wọn. Once there was accident in America. In fact, I was a Nigerian. Her name is Shola. A car slightly hit her in New York, and the brother who lives in America. This girl was visiting Shola Shubu, Shubu Shubu Toba Shubu Adolowo Shubu. You know, you know why? If the girl had fallen down, an ambulance will have come. And when the ambulance is going to the hospital, lawyers are talking to her if she's still alive. If you go to court, we're going to kill a million dollars. My home will be two fifty thousand naira. That's what they call ambulance chasing. And we must start here, sir. I just signed an agreement with Federal Road Safety Corps. Please, I want to have the reports of all accidents in our country. Why are vehicles insured? You are supposed to pay to the victims of accidents olóòwò láti bá lẹ́nu bàbá Fálànà ó ṣeé ṣe kí rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ Nàìjíríà o wọ́n ní àwọn ti enter into agreement pẹ̀lú road safety Nàìjíríà o pé ìdí tí gbogbo àwọn onímọ́tò tí wọ́n fi ń ní insurance rè ẹlòmíì ní third party insurance ẹlòmíì ní comprehensive òun ní third party lè mọ́ lè san kankan ṣùgbọ́n comprehensive ó sanwó ẹ wọ́n ní kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní claim ẹ mọ̀ rè mọ́ ń ṣubú sí Nàìjíríà <laughs> for example ó ṣẹlẹ̀ sí èèyàn mi kan tó fi dolówó ní amẹ́ríkà nù ṣùgbọ́n wọn ò ní fi ṣẹ̀sàmpù ẹ jẹ́ ń fi tèèyàn kan tí mo mọ̀ ní yúróòpù yìí ṣẹ̀sàmpù ó ṣẹ̀ẹ̀dẹ́ kò tí ì pé kò tí ì ju three to four months lọ ó sì ti gbà kan wà ní yúróòpù bí o ṣùgbọ́n ó ṣiṣẹ́ láàbí kan wọ́n wá dá padà lé àwọn ọlọ́jà àwọn ọlọ́jà àrọ̀lẹ̀ <laughs> ọkùnrin ni ọkùnrin ṣe mọ̀ tán bá tán ní àwọn ọlọ́jà ń gbé ọjà ni lọ́wọ́ pálámbá ẹ̀ bá ṣẹ́gi ó rẹ̀wọ̀n dánwò wọn wá dá padà lé lẹ́yìn ìgbà tó jẹ́wàá tó àṣẹwá àṣẹyìn bọ̀ ó tún rọmọ mi ìfẹ́ ó rọmọ nàìjíríà kan fẹ́ tó tún gbé wọlé padà ó wá ṣe padà dé so ibi yóò ṣàjèjì sí ṣùgbọ́n ó ní ìṣípadà torí wọ́n rè rehabilitate ẹ̀ lé lókàlì ni o torí kìíní ẹ̀ ti wọ orí ẹ̀ àṣẹwá àṣẹyìn bọ̀ ọkàn ní kò ń stroke jáde bájá ṣe gbá tì nìyẹn àbùtún ọjà sára ní ìwọ tó ṣẹ̀ dé àṣẹwọ́n àṣẹgbọ̀n wọn rọ́jà kankan lára rẹ̀ ṣùgbọ́n gbogbo ní gbogbo ṣòkòtò tó wọ̀ ajá fàya pẹ́rẹpẹ̀rẹ bulldog ah làwọn ọlọ́pàá bá dé ambulance bá dé gbogbo èrò péjọ lẹ́ni tó lajá bá ń bẹ̀ ẹ́ àti pé ó bẹ́ẹ̀ nípa àwọn tó wọ́n gbẹ̀sìn sódì ni ṣùgbọ́n kí ni ẹ̀sìn ní í ṣe pẹ̀lú tó ṣe ọ́ ṣáájá bù ọ jẹ ó bù jẹ wọ́n gba anti tetanus pàápàá àbí ẹ ó gba anti kí ni wọ́n gbà wọ́n tájá bá bù wọ́n jẹ ah mo ti gbàgbé orúkọ anti kí ni tí wọ́n gbà wọ́n kì í ṣe anti tetanus o Eh, ah olórúkọ kìíní yẹn bá ń kọ́ sábẹ́ comment section tẹ́ bá rántí wọ́n fún un dókítà ẹ̀ tí wọ́n ń já sí wípé kíní tó gbà yìí mọ́ padà wá kó o ní nǹkan kan ṣe ọ́ nínú ọpọlọ o torí àmọ́ eh, ibi tí yóò ṣiṣẹ́ sí o tètè kílèmù gbogbo tó bá yẹ kó kílèmù lọ́dọ̀ ara bí ní ìsìn náà bá ń bá àti pẹ́ńsù fún pé kọ́ ọmọ ọkọ́ lòun náà bá mú pé eh, nǹkan kan ò ṣeun òun wà òkè èló ni aṣọ tó fàya tó bá ti lò wà òkè. Okay wọ́n bí títí títí wọ́n lọ́nú agbẹjọ́rò gan wá wọ́n lọ́nú pé kí ni tó fẹ́ kàn ṣe fún ọ ọlọ́run wá tún ṣe ẹni tí ó lówó lẹni tó mú ajá rìn kiri torí bọ́n ṣe mọ́ májá rìn kiri ń bí rè ṣùgbọ́n ajá yẹn wọ́n ti ń kìlọ̀ fún níbi tó ti lọ adopt ajá yẹn wípé ajá yìí ti fẹ́ go wild kó dá padà ó kọ̀ ó lò nífẹ̀ẹ́ orúkọ ajá gan wà nínú ogún torí bàbá ń dágbé ni orúkọ ajá wà nínú ogun tó fẹ́ tó fẹ́ fogún lẹ̀ fún kò fẹ́ fi ajá yẹn lẹ̀ so ibi tí ò bá ibi táwọn bá ti kàn má gbélébù nìyẹn pé ṣé bá a ti sọ fún ọ kó o má já ìwà kó ti ń go wide ò fẹ́ gbà ìwọ nìkan ló mojú ẹ kò fẹ́ mojú anybody mọ́ lifestyle tó ń gbé lóun náà ń gbé ajá náà bá jálẹ̀ ṣe wà nìyẹn tí depression bá mú olówó ajá yóò mú ajá gan fúnra rẹ̀ torí ẹyẹlé ìbónílé jẹ kó bónílé mu kó dọjọ́ kókó yẹrí ni wọ́n máa ń láìkì àwọn tó bá lu àwọn olówó wọn ajá tó jẹ́ wípé tó bá go wa ìdí máa ń pa ọmọ ẹni tó ní ajá jẹ wọ́n ti kìlọ̀ fún ọ̀gbẹ́ni sáà ń ṣe rìndìnrìndìn ní ń wò ràdàràdà àṣẹyìnwá àṣẹyìnbọ̀ èló ló wá ra ṣòkòtò tó ló ra ṣòkòtò designer ṣùgbọ́n òkìrìkà ló ra nàìjíríà wọ́n wá wo orí amazon wọ́n wo iye tí ó tó lórí store wọ́n ní ṣòkòtò yìí máa tó one thousand no wọ́n ní ṣòkòtò yìí máa tó bóyá bíi five thousand five ó ní rárá o ó ní one thousand two lòún rà ní nàìjíríà kẹ́ ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹni tó ti bá òsì tó ti bá múlẹ̀ wọ́n tẹ̀lé wá láti nàìjíríà ó ní one thousand two lòún rà òkìrìkà ó sòótọ́ n ò ní kó mọ́ sòótọ́ o ṣùgbọ́n àtúbọ̀tán kìíní yẹn ajá tó bùjẹ yẹn kí sọ́sù mẹ́fà ń tó ṣe lẹ́yìn ìgbà tó tún lọ ń babẹ́rẹ́ tó ń babẹ́rẹ́ wọ́n wá kìlọ̀ fún pé ṣe bá kìlọ̀ fún ẹ ó ní bọ́ ṣe máa ń kílèmù kìíní eléyìí ń ṣe pé òun parọ́ ajá gé ẹ jẹ adẹ̀rí ẹ̀rí wà wọ́n wá ní kò nídìí kán filẹ̀ wọ́n tọ́jú ẹ ìyẹn kàn sanwó oògùn tó lò lọ́sípítù kó bá fi kọ́bọ̀ lé táwọn èèyàn fi ń ní owó nídìí èyí bàbá Fálànà parọ́ mo sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní Amẹ́ríkà Amẹ́ríkà àwọn tiẹ̀ ń ṣe dáadáa mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn kan tiẹ̀ wà ń bí ìta máa ń pè nomads àti ìsàlẹ̀ náà ti wá àwọn ọmọ Napoli àwọn wọn àwọn ọmọ fojú bí bá a ṣe ń fojú wo fúlàní nàìjíríà ní bó ṣe ń fojú wo napoli bí wọn kà wọn sí lọ títí títí àwọn ti napoli nomads ni wọn most of them wọn mọ níbi iṣẹ́ wọn nìyẹn tọ́wọ́n bá jalè tẹ́ ẹ bá rí tọ́lọ́pàá pé síbì kan àwọn lẹ́ máa bá ń bẹ̀ nígboro àwọn ọ̀nà máa ń rìn wọ́n máa ń mu yéye nu ọtí àwọn ọmọ ọmọ rìn síwájú mọ́tò ni ẹ wá mọ́tò mọ́ dúró sí parks wọ́n á sá pamọ́ níbi tó ní páàkì tó ń páàkì mọ́tò sí ibẹ̀ tí bóyá hospital tó ní park tàbí supermarket tó ní park ibi tó máa ń páàkì mọ́tò sí náà máa ń lọ lúgọ sí ìwọ tó wá rajà tán nínú supermarket tó o mọ̀ pé èèyàn kankan tó o lajú ẹ tán bá ti rí tó o ti mú ignition báyìí tó ti start mọ́tò pé kó accelerate kó fi múdi jáde àbí kó o fi gbéra ajá afọ́ rẹ tí ò bá sọ ara rẹ gbé kókó ọ̀rọ̀ afẹ́gbẹ́ kàn wọ́n ni wọ́n ti sùn lọ gàdàgbà ńlẹ̀ẹ́lẹ̀ ambulance náà máa pè tí ẹ bọ̀ ọ̀nù ó dáwọ́ ẹja kó nu ìròyìn ẹja sáré dé ọ̀dọ̀ ti ọ̀gá ọlọ́pàá bàbá wa fẹ̀sùn kan ọ̀gá ọlọ́pàá wọn ní kí ló dé tó jẹ́ wípé ọwọ́ wọn la bá ń bẹ̀ wọ́n ní gbogbo ayé ló ti fẹnu sí state policing ìyẹn ọlọ́pàá àpilẹ̀ wípé kí ló dé tí IG tó sì ń bẹ̀bẹ̀ tẹ́ náà fún nílé ìgbìmọ̀ asòfin kí ló dé tẹ́ ẹ̀ ṣe fẹ́ state police. I think the argument is already settled maybe apart from the IG nobody today is supposed to stay police. No serious Nigerians. As the Honorable Attorney General of Rivers has just said, we now know the selfish consideration of the police. That if we have a state police today, all the money being given to us now will be gone. But sir, uh, and I think the governors, please, you must help us. You must help us. You have federal safety, they carry guns. NDLA EFCC, they bear arms. Prisons, they, all of them bear arms. And I have challenged the federal government. Yes, you are right. Section 214 says there shall be only one Nigerian police force. What of these other forces that now carry guns? In fact, unfortunately, Aketi's last brief to me, I was pleading for consideration. Please, let your secretary to government put it in writing. I was arguing, and I said, if I, although they won't give me a license, but if my chairman applies to the police, uh, to the authority. I want a gun to protect me and my family. They will give you. They won't give me. Me saying that I want to shoot somebody in Abuja. Now, and I argued, Aketi, if big people, rich people are giving guns to protect their families, what should stop you from acquiring 5,000 licenses to protect 5 million people? Ah, it's FME or Olusoyon. There's a sense in that. Can we go to court? Unfortunately, the letter was supposed to come before it will kill. The point I'm making, sir, is discriminatory to protect a few people and not to protect all of us. Secondly, sir, our governors, including your good self, sir, have collectively, I think unconsciously, handed over the police powers of Nigeria to the president. And I tell you how. Section 216 says if you are going to remove or appoint an IG, the president shall consult the Nigerian Police Council. Who are the members of the Nigerian Police Council? The president only as the chairman, IG, chairman police council, and the 36 state governors. So out of 39 of them, 36 are chief executives of the state. What are the functions of the Nigerian Police Council? Sir, Schedule 7, to administer, organize, and supervise the Nigerian Police Force. But what have you done since 1999, sir? is to allow the president alone to exercise police powers in our country. So we must now go, my brother, beyond chapter 2. Section 318 defines the government of Nigeria. To me, the federal government, the state government, and even local government. So if the federal government can have federal police or federal government police, nothing should stop a state government and even local government to have their own police. Final answer. We, the elite, we are very selfish in each of your estate in each of your estate you have security Have you? some of the people have guns so if there is a battle in the night they bring out their guns we are only subjecting our people to torture to kidnapping and other offences so if we want to organize this country yes sir there are fears and i must confess here oh, there are fears there are some of your colleagues sir who are not very okay Because nobody in Ondo State, I haven't had this report, that either under your predecessor or your good self, sir, that the Amotekwa has been used for political objectives. No. It's about security. And if you can do it in Ondo State, if it can work, I believe it can work all over the country gómìnà Ondo náà Ayédátiwa náà fẹnu sí àtàwọn alẹ́nulọ́rọ̀ lẹ́ẹ̀kan àwọn náà sọ̀rọ̀ lórí state policing ṣé Nàìjíríà ò fẹ́ state police kí ló dé tán sọ wípé federal nìkan ló lè mójútó state policing ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu ebó náà sọ ẹ bá mọ́nà ìjì ẹ̀bẹ́ ẹjẹ́ agbọ́rọ̀ àfẹ́ fàkókò ṣòfò torí tá ní ká tú sí Yorùbá yóò pẹ́ ẹjẹ́ sáré gbé yín débẹ̀ ẹ bá ń sá agbára ní pápápá àròjọ́ musolókun. Becoming a shining example of the transformative power of a state-level security. Our brave men and women have scaled the most daunting challenges, confronting terrorists, bandits, and kidnappers with unwavering courage. They have forged deep connections with our communities, earning the, the trust and respect of the very people they serve. Policing can only be done at the federal level. That's a myth that has not been borne out by data, by statistics, and the reality of our living. If you come to my neighborhood, my town, I know the good boys, I know the bad boys. So immediately that's a crime, you know where to look to search for it and to find solutions to the problem. But a policeman who is alien to that culture and that location, if he comes there, he will grope in the dark. nínú ìròyìn tí ọmọ tẹ̀lé báyìí òwe láàfi wọlé wọn ní ẹni gbókò àparò ó ṣe kí ni ẹ̀ bá ń dáhùn sínú kọ́mẹ́sẹ̀sán wọ́n ní ó bí ẹni pé ọ̀rọ̀ rìfánẹ́rì nàìjíríà ti di òkú àparò báyìí o ẹ ń bá gbé ó gbé apọn o kí ló ń ba ẹ̀yin olówó nàìjíríà lẹ́rù tẹ́ ẹ̀ ra rìfàìnẹ́rì nnpc ń pè yín wọ́n láwọn wá wọn tí yóò bá wọn mójútó rìfàìnẹ́rì nàìjíríà bó tiẹ̀ jẹ́ wípé wọn ò sọ pé àwọn fẹ́ tà ṣùgbọ́n wọ́n ṣe ẹ̀ àwọn gan fúnra wọn <laughs> èèyàn tó ṣe nnpc ní aradel oil àwọn ṣe ẹ̀ ra nnpc ó wá ń jọ bí ẹni pé nnpc ò fẹ́ jọ̀wọ́ rìfàìnẹ́rì ilẹ̀ ìyẹn ilé ìfọpo náà ṣe wá ń wá àwọn míì tán máa wọ́n sì wá ń wá iléeṣẹ́ míì tó jẹ́ iléeṣẹ́ nàìjíríà tí ó bá wọn mójútó nílé èyí àyá ní kán gbélé ńlọ́wọ́ kó mọ ní èjì ẹ̀ pé òun mọ̀ fún five hundred naira ní every month mo ní àyá òun tán sọ kó mọ túmọ̀ rìfàìnẹ́rì. wọ́n ní látìgbà tí nnpc ti fi léde pé àwọn ń wá iléeṣẹ́ tó máa ṣàbójútó ilé ìfọpo méjì nínú mẹ́ta ìyẹn rìfàìnẹ́rì àwọn wọ́n ní àti ìrí èèyàn kankan o tó yọjú bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe pé wọ́n fẹ́ tà á wọ́n kàn wá ẹni tó mọ̀ mọ́nẹ́ẹ̀dì rẹ̀ ní ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà kò tí ì kún sí wọn o wọ́n ní à. wípé ta ní ọ̀rọ̀ ọjọ́ òkùnkùn àti ọjọ́ òkúta wọ́n ní ìgbà ìlàárọ̀ tarúgbó wọ́n ń sunkún oge o wọ́n ní eléyìí tó jẹ́ ti Dangote gan wọ́n gbìyànjú láti sabotu ààrẹ. wọ́n wá ní àtigbéyàwó lẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro ẹ̀ ń bá rèé ragúdẹ ra rìfàìnẹ́rì lọ́wọ́ NNPC wọ́n ní tiẹ̀ bá ní wọ́n ní ṣebí Dangote gbìyànjú àti rà á tẹ́ẹ̀ta fún láyé Yar'Adua pé kó kóra rẹ̀ sọ́hùn n tó múnú bí Dangote tó fi rè kọ́ rìfàìnẹ́rì tiẹ̀ nù ó ti wá náwó náírà ní ìsìn ẹ wá wọn tẹ́ ta rìfàìnẹ́rì fún tẹ́ ẹ bá ta rìfàìnẹ́rì tán àwọn tí ń saboto àrìfàìnẹ́rì nǹkan bó ní kí ẹ tó ra rìfàìnẹ́rì ṣe sí ibo ni ó ti mọ ìrẹ́po lẹ́yìn tẹ́ ẹ fún Dangote lépo Dangote yà á sọ pàkọ́ sí wọn bẹ́ẹ̀ tó ń wò gbọ́ àwọn ọmọ Nàìjíríà wa ń bínú wípé sórí àwọn tí wọ́n ń tukọ̀ orílẹ̀-èdè yìí ṣé ó bẹ́ẹ̀ ni pé wọ́n wà ní ìlera tó péye sá pàápàá jùlọ àwọn ti NNPC torí káti ẹ̀ sọ wípé NNPC ń ṣèrànù wọ́n ń ṣe rádaràda olórí àwọn olórí Nàìjíríà tó lẹ́nu lórí wọn kí ló lè tán lé wọn dànù láti jọ yìí àti pariwo títí títí pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Mẹ́lẹ̀ Kyari àgbọ̀n kankan lẹ́nu ààrẹ Tinubu ẹ lé ọ̀gbẹ́ni ẹ yẹ lọ́wọ́ wò wọ́n fẹ̀sùn kàn án wọ́n ṣe nǹkan kan sí i lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n wá ń sọ wọ́n ní kí ló dé tí wọ́n dúró di àsìkò yìí tí NNPC dúró di àsìkò yìí kí wọ́n tó declare pé ọwọ́ àwọn ò ká àwọn ò ní control lórí refinery pé ṣe bí ń táwọn ọmọ nàìjíríà ń sọ látijọ́ èrè wípé wọ́n ní control lórí refinery ó ṣe wá jẹ́ táìmù yìí tí wọ́n ti jẹ́ tán wọ́n ti jẹun lọ́sẹ̀ wà ń jáde torí ìtumọ̀ rẹ̀ náà nù nígbà tán bá láwọn ń wá iléeṣẹ́ tí ó bọ́ ṣàmójútó ìtumọ̀ rẹ̀ ni pé àwọn ò lè mójútó òsì ń kàkùn ságbára rẹ̀ ń kàwọ́ àwọn pé ó ti pẹ́ jù àwa náà sì ń tẹnumọ́ wípé bẹ́ẹ̀ bá ń wá kí nàìjíríà sunwọ̀n kíjọba kó rọ̀ yín lọ́rùn ẹ kọ́kọ́ mójútó ọ̀rọ̀ nnpc torí ẹyọ kan ṣoṣo tí nàìjíríà ní tó jẹ́ epo rọ̀bì tá à ń kó lọ sílẹ̀ òkèèrè iléeṣẹ́ yìí ló jókòó tẹ̀ ṣùgbọ́n wọ́n kọ̀ wọ́n láwọn ò ní yẹ̀bẹ̀ wò àwọn iléègbìmọ̀ asòfin náà ń wòran ẹ̀ ó dáa ó sáti ní mọ̀ bá rí àwọn tí ó ṣàmójútó gbogbo ẹ̀ ń bá lówó ẹ̀yin tẹ́ wà ní diaspora sí ẹ̀ ní interest mò ń tọ́jà ẹ invest nílé ẹ ní interest láti NNPC ẹ ń bá dán o yóò dán tán èyí tó jẹ́ ti Dangote tó jẹ́ personal dúkìá tiẹ̀ personal business yẹ gan personal refinery yẹ gan wọ́n ti ń fojú olóore rẹ̀ gúngi báyìí à ń bèlè pé o fẹ́ rè ra gúdẹ takute ni tàkúté ni refinery mẹ́tẹ̀ẹ̀ta àti ti Warri àti ti Kaduna àti ti Port takùté náà dẹ́lẹ̀ fún ọ pọ́ ọ bá rè kẹsẹ̀ bọ́ kì í sì ṣe takùté tí mo ń mẹ́kú kékeré lé o takùté oníga kan báyìí tí mo ń ní eyín burúkú pọ́ ọ bá tẹsẹ̀ bọ́ gáló tọ́ ọ bá tẹsẹ̀ bọ́ gágá nínú kan gé ẹsẹ̀ yẹn mọ́ takùté o ah takùté burúkú ni takùté yẹn tọ́ mọ́ fi mú tọ́ mọ́ fi mú ẹ̀ta lóko ọjọ́ tí takùté bá mi mú ẹ̀ta ọjọ́ ìmú mọ̀ wípé ẹ̀ta ní í jẹ́ ajá àánú gbó oníjẹ́ ajá inú igbó kọ́mọ̀tì ẹ̀dóhùn ní ìkòkò ìṣóhun ẹ̀tà náà pé wọ́n máa ní tí yorùbá máa ní ọmọ ẹ̀tà ní kọ́kọ́ tà kọ́mọ ẹranko míì tó ta tiyan mo jẹ ẹran odidi ẹ̀tà kan ó kún bàṣíà bàṣíà ó ní kíní táwọn ń lò láyé àtijọ́ òun ni ó ní bàṣíà aluminium ẹ ti mọ̀ tí mọ̀ ń dán funfun aluminium alumi irú bàṣíà yẹn nìyẹn tó máa fi ṣe pààrọ̀ ẹ máa tí mọ̀ ń ṣe pààrọ̀ ẹ rántí pààrọ̀ pé gbogbo ń tẹ́ ẹ bá ní tẹ́ kà sọ síta tẹ́ fi gbà pààrọ̀ tẹ́ bá ní bàṣíà ẹ fi gba bàṣíà tuntun bàṣíà ni wọ́n sábà fún àwọn èèyàn nígbà náà ẹ gba bàṣíà tuntun ẹ gba kúlà kúlà o tí wọ́n ní fúláwà lára pupa wọn tá mọ̀ kó wá sọ ẹ mọ̀ tán mọ́ fi tó lé ìgbéyàwó nígbà náà kúlà kan báyìí tí mọ̀ ní tí tí tí mọ̀ mi kan sì wà lọ́wọ́ mi ó tutù ju àwọn kúlà ọ̀rọ̀ tó ń tà ní ìsìn lọ ẹ mọ̀ bú mi ń bẹ̀ pé ọmọ àtijọ́ ni mí sáré dé Ògùn state ó nígbà tí wọ́n pé wọ́n ń ta epo bẹntiró ní two thousand naira per litre èmi náà ní irọ́ ni kò lè jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní báwọn ṣe ń rànú o nípínlẹ̀ Ògùn wọ́n sọ wọ́n ní àwọn agbègbè bíi ìdíròkò ìjọ̀fín àgọ́sásá ìpòkíà ìwòye kẹtù túbè onírò arárọ̀mí òfò ìlàtẹ́ ó ń bọ̀ àgádá mọ́hún àti túngèjì irú àwọn orúkọ òwúrè lógún state náà wọ́n ní láàrin ìpò kíá sí ìmẹ̀kọ àfọ̀n local government ní ìṣẹ̀lẹ̀ ọ̀wọ́n gógó epo bẹntiróòlù ti pọ̀jù nípínlẹ̀ Ògùn o wọ́n two thousand naira per litre làwọn ń ra epo black market wọ́n ní black market ni o táwọn ilé epo mẹ́rin péré tíjọba buwọ́lù láti ta epo síta sí ń ta tiwọn ní one thousand two hundred per litre wọ́n láwọn kan ń ta ní one three per litre nílé epo wọ́n wá ní ilé epo yẹn ojú mẹ́rin lọ kí ló dé ní gbogbo local government méjì tá a dárúkọ yìí ilé epo mẹ́rin àá wọ́n ní kí ló dé wọ́n ní ilé epo pọ̀ ń bẹ̀ wọ́n ní ṣùgbọ́n mẹ́rin níjọba buwọ́lù kí ló fà á pálá àwọn ilé epo náà ní ọláfẹ́ms oil mobile fueling station oppressor oil and gas àti Somolab fueling station wọ́n dín ìdí tán fi jẹ́ mẹ́rin ni pé ìjọba Nàìjíríà lábẹ́ ìṣèjọba Buhari ló wọ́gi lé gbígbé epo lọ sí àwọn ilé epo tó bá wà ní ìlú tó súnmọ́ bọ́dà ní ibùsọ̀ twenty kilometre nítorí bí wọ́n ṣe ń jí epo gbé lọ sáwọn orílẹ̀-èdè bíi Benin Republic Togo Cameroon àti Niger nítorí pé wọ́n súnmọ́ bọ́dà tẹ́ ẹ̀ bá gbàgbé a mú wá fún yín nínú ìròyìn lọ́sẹ̀ tó kọjá wípé àwọn ọ̀dọ́ kan láwọn ìlú tó súnmọ́ bọ́dà wọ́n kìlọ̀ fún àwọn àjọ custom wípé tí wọn bá ṣe nọ́mà àwọn máa tú àṣírí wọn fún ìjọba nàìjíríà wípé àwọn ganan wà ń di bí wọ́n ṣe ń smọ́gù epo jáde pájùlọ lọ sí Republic of Benin látàrí wípé owó Benin ti ju owó nàìjíríà lọ báyìí tán bá ta epo síbẹ̀ iye tán máa gbà ó máa ju iye tán máa gbà nàìjíríà lọ wọ́n wá ń smọ́gù epo owó kékeré náà dẹ̀ fi ń gbà ń bí ìtàn fi ń smọ́gù ẹ̀ jáde. wọ́n wá sọ wọ́n ní Benin Republic ti wá di ìlú òyìnbó sí ọ̀pọ̀lọpọ̀ àwọn Nàìjíríà báyìí o wọ́n ní o lè lọ Benin kó o lọ wà lábúròdù àbúròdù òjùbá náà lọ àbúròdù náà ni o bá ti kúrò Nàìjíríà o bá wà ní bọ́dà kó ọmọ ṣe báyìí báyìí sí wọn báyìí kó ọmọ juwọ́ o ti wà lábúròdù náà nù àbúròdù kó ojú kan lọ àtẹni tó wà ní Ghana àtẹni tó wà ní Canada kílẹ̀ wí ó yàtọ̀ àbúròdù náà ni o ẹ̀yin odi náà ni o ń tán pè lábúròdù nu o àbíbò wa ni àwọn ọmọ nàìjíríà máa ń sọ oríire gidi láwọn orílẹ̀-èdè tẹ́ ẹ̀ fojú sí i mo rántí ìgbà tí mo wá sí nàìjíríà last láìpẹ́ tí mo pàdé àwọn kan Gambia náà ń lọ bóyá wọ́n ló sì ń pa fún mi o níbi tá a ti fẹ́ níbi tá a jọ jókòó sí láti ń dọ̀rẹ́ mo yà ń fura sí torí ọ̀rẹ́ ṣòro ó dá òun ní ilé mẹ́jọ ní Gambia òun ṣe báyìí òun ṣe báyìí ọmọ Ìgbò mo ní mọ̀ tàn mí mo ní mọ̀ wà mí lọ <laughs> mọ̀ wà mí lọ èmi náà mọ̀ ṣùgbọ́n yàtọ̀ sí àwọn ọmọ nàìjíríà náà ń ṣe dáadáa wọ́n fakọyọ o ní àwọn orílẹ̀-èdè kéréje kéréje tó súnmọ́ nàìjíríà táwọn èèyàn fojú sí lára àìmọye àwọn èèyàn tó wà ní New York tí wọ́n ra kọfà yọ tọ́ọ̀ lè fakọyọ ọ̀pọ̀ wà ní Europe tá a wà ìtàn ìrànwọ́ yọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tiwa níta ń gbìyànjú láti sọ ni wípé ibi orí bá gbé ọ dé ibi orí bá gbé ẹsẹ̀ rẹ dé pé ó ti soríire ibẹ̀ ni kó ti sorí ọ̀pọ̀lọpọ̀ wọ́n yan pé kan wá jókòó sílùú òyìnbó fún wọn wọ́n kàn fagídí ṣe ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n yan orí wọn ò yan pé kán lè jókòó lóò òyìnbó nítorí wọ́n yàn ni pé sáà máa lọ máa lè ṣe fàájì rẹ kọ́ máa padà ibi tó ti rówó àmọ́jà àwọn èèyàn Nàìjíríà tán ní owó owó tán gbádùn ju ìgbádùn táwa aráàlú èbó gan tá a láǹgbádùn ẹ wo kọ́lọ́ mọ̀ sọ wa lọ sí ibi ire wa mọ̀ ni kórí wa mọ̀ gbé ẹsẹ̀ wa débi orí ire wa mọ̀ ni àdúrà tó yẹ ká mọ̀ gbànú o ó dá owó ilé ìtawà mú pọ̀ nínú ìròyìn tí ó mọ̀ kù ẹ̀ díẹ̀díẹ̀ ńlọ ńlẹ̀ kó lọ́nlẹ̀ kó dowó ó ní ti Canada o tá a gbẹ́ pé wọ́n ti fagilé fífún àwọn àlejò ní ìwé iṣẹ́ with immediate effect wọ́n ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ wíwọlé àti jíjáde lórílẹ̀‐èdè Canada ìyẹn Immigration Refugees and Citizenship Canada IRCC ti sọ wípé ní kíákíá ní wàràǹsísà làwọn ti fagilé fífún àwọn àlejò tó wá sórílẹ̀‐èdè àwọn ní work permit ìyẹn ìwé iṣẹ́ fún àsìkò ráńpẹ́ yẹn temporary work permit wọ́n ní ìwé yìí ló máa ń fún ẹni tó bá ní lọ́wọ́ láǹfààní láti gba ìwé iṣẹ́ ọlọ́jọ́ gbọọrọ ìyẹn permanent work permit lẹ́yìn oṣù méjìlá tó ti ń lo temporary work permit. wọ́n ní ìdí táwọn fi wọ́gilé ni bí àwọn kan ṣe ń lò ó láti fi tan àwọn èèyàn jẹ láti wá sí Canada wípé àwọn lè bá wọn ṣe tourist visa visiting visa pé wọ́n á dẹ̀ fi ṣiṣẹ́ wípé ìdí táwọn sì fi gbé e lẹ̀ kọ̀lélẹ̀ pé lóòótọ́ wọ́n lè fi ṣiṣẹ́ pé two thousand and twenty ni àwọn gbé ètò ìkalẹ̀ nígbà tí covid gbòde tí gbogbo orílẹ̀-èdè tí wọ́n tilẹ̀kùn orílẹ̀-èdè wọn pa pé èèyàn kankan gbọ́dọ̀ wọlé èèyàn kankan gbọ́dọ̀ jáde wọn ti ẹ̀ tí ì rí vaccines covid ńgbà náà wọ́n nígbà yìí làwọn ṣe àgbékalẹ̀ rẹ̀ nígbà táwọn ka iye àwọn tó wá sọlidé àwọn àlejò tí wọ́n kàn wá gbafẹ́ tó ń rìnrìn àjò wá tó wá ṣe bíi oṣù kan ìmí ọ̀sẹ̀ mẹ́ta pé covid mú wọn lẹ̀ náà wá wò wípé ta ni ó mọ̀ bọ́ wọn kàn fún wọn láàyè kàn ṣiṣẹ́ àwọn ò tí ì mọ̀ ìgbà tí covid ó lọ ńlẹ̀ ńgbà náà ó sì lé ńgbà náà lóòótọ́ náà ṣe fún wọn láàyè pé àwọn ti ẹ̀ gbà wọ́n sẹ́nu sẹ́ńgbà náà pé kán máa tọ́jú àwọn tí covid mú pé wọ́n wúlò fáwọn ńgbà náà náà ṣe wò pé opportunity ni fún wọn lẹ́yìn tán ti tán bá fi lè ṣe oṣù méjìlá tí wọ́n sì wà nù ìlú àwọn táwọn sì mọ̀ sí tó sì jẹ́ páwọn làwọn fún wọn ní temporary work visa àwọn ó sọ di permanent work visa fún wọn tán bá ti ríṣẹ́ wọ́n á lè fìyẹn ní ẹ̀tọ́ láti dúró lù torí tó bá ti ní work permit tó ti réyàn gbà òṣìṣẹ́ tó sì jẹ́ wípé fixed contract ló níbẹ̀ o lè fi gba ìwé ìgbélú o lè fi gba resident permit yẹ stay yẹ wọ́n ní lọ́rọ̀ kan wọ́n ní lẹ́yìn bàtà wọn sì ti ṣe covid sì ti lọ́lẹ̀ pé ṣùgbọ́n àwọn kan ti wá fẹ́ ba jẹ́ wọ́n fi ń parọ́ fáwọn èèyàn bẹ́ẹ̀ náà ni àwọn tó ń wọlé bẹ́ẹ̀ náà ń pọ̀ sí tó sì jẹ́ púpọ̀ olùdé náà làwọn wá ṣe ọ̀sẹ̀ méjì rẹ lòmíì dá ọ̀sẹ̀ mẹ́ta wọ́n ní míì gan ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà ní asylum house báyìí tí wọ́n ti ń sìkì fàṣà ìlọ́n pé àwọn fẹ́ dúró àwọn fẹ́ tẹ̀pa pé nítorí ẹ̀ àwọn fẹ́ kọ̀ǹtró bọ́dà àwọn èrò ti pọ̀ jù ó ń jọ bẹ́ẹ̀ ni pé kò fẹ́ ń ṣiṣẹ́ mọ́ ó ti fẹ́ mọ́ da nǹkan àwọn òbẹ̀ kó níbi ìta Amẹ́ríkà náà ṣe gbé ìgbésẹ̀ yìí wọ́n ní ìdí táwọn tó fi wọ́gi lé ni wípé visa iṣẹ́ wà lọ́tọ̀ tó o bá fẹ́ wá sí Canada láti gba láti wá ṣiṣẹ́ pé ó lọ apply fún visa iṣẹ́ ṣùgbọ́n wọ́n á jọ bí ẹni wípé àwọn tí wọ́n ń wá gẹ́gẹ́ bí àlejò láti wá gbafẹ́ fún visiting wọ́n ti wá ń gba visa tó yẹ kí àwọn tí wọ́n fẹ́ wá gba visa iṣẹ́ wọ́n ti ń gbà yé wọ́n ti ń gbẹ̀tọ́ wọn. wọ́n sì ní lọ́dọọdún làwọn máa ń ní gbèdéke iye àwọn táwọn fẹ́ fún visa ìbáàṣe ti sẹ́ ni o ìbáàṣe tàwọn tó fẹ́ wá sí é ni o tó fẹ́ wá fowó tó fẹ́ wá wo family wọn tàbí tó wá fẹ́ ṣe tourism. ó ti wá di wípé gbogbo àlàkalẹ̀ táwọn ní fún work permit fáwọn táwọn máa fún ní visa iṣẹ́ wípé àwọn alálejò ti gbà tán kò wà fẹ́ẹ̀ sí visa iṣẹ́ ńlẹ̀ mọ́ wípé with immediate effect pé àwọn ti wọ́gi lé pé bó o bá lọ Canada ní ìsìn bó o bá lọ fẹ́ ṣeré lọ ọ̀sẹ̀ mẹ́ta ló fẹ́ lò wọ́n ní kò lè ju ọ̀sẹ̀ mẹ́ta lọ táwọn fi dá ọ padà àìjẹ́ bẹ́ẹ̀ òun wá wàhálà wọ́n ní nídìí èyí bó bá jẹ́ iṣẹ́ ló fẹ́ wá sí Canada re apply fún work visa kọ́kọ́ rè wá sẹ́nu Canada ti wá di nǹkan báyìí o ó dá o mo lérò wípé mo gbé yín débẹ̀ ní Canada ń bá wọn ẹja kó ń bẹ̀ ká wá padà sí Nàìjíríà eléyìí tá a mọ̀ fi kásẹ̀ gbogbo ìròyìn ńlẹ̀ lónìí ó ní ti iléeṣẹ́ tá a mọ̀ sí CRC credit bureau ní nàìjíríà la gbọ́ wípé wọ́n ti fi léde wọn ní thirty million ọmọ nàìjíríà ló jẹ gbèsè tí wọ́n sì máa ń rí san padà eléyìí tó lóyìnbó ń pè ní credit worthiness tàbí credit cost wọ́n ní thirty million Nigerians wọ́n láwọn ni wọ́n lè jẹ gbèsè tí wọ́n lè rí san padà tán ní àmúyẹ bóyá iṣẹ́ wọn dúró déédéé bóyá wọ́n ní ọ̀nà tí wọ́n fi ń san gbèsè tí wọ́n bá jẹ gbèsè tí wọ́n sì sòótọ́ ní díẹ̀ wọ́n ní àwọn náà wà credit worthy pé kí ìjọba wá nǹkan ṣe sí kán tiẹ̀ ṣe nǹkan tó jẹ́ bí credit card ní Nàìjíríà náà bẹ́ẹ̀ ni kán ṣe nǹkan kan bíi credit card fáwọn tí báńkì ní gbogbo dátà àwọn èèyàn lọ́wọ́ wọ́n mọ ẹni tó jẹ gbèsè wọ́n mọ ẹni tó lówó lọ́wọ́ ẹ má fọ̀ wọ́n mọ̀ ọ́ torí inú sísítẹ̀mù wọn ló wà wọ́n wá sọ wọ́n ní ibi tí àṣírí ìgbé ayé ìlú òyìnbó tí gbogbo ọmọ nàìjíríà fẹ́ sá lọ tó fẹ́ jápa sí wọn níbi tó wà nìyí pàápàá jùlọ ohun tí wọ́n ń pè ní credit card ohun tí ọ̀pọ̀lọpọ̀ fi ń gbéra nílùú òyìnbó lọ́jọ́ tí pírójẹ́ẹ̀tì tó kànyàn láyà wọ́n yẹn ọjọ́ tí pírójẹ́ẹ̀tì tó kànyàn láyà bá dé wọ́n ní credit card àwọn èèyàn fi máa ń sí ọ̀run àdìgbà wọ́n ní credit card àwọn èèyàn fi máa ń kó gbòójá wọ́n wá sọ wọ́n ní táwọn ọmọ nàìjíríà bá lè ní ìwà òdodo tí CBN náà sì bẹ̀rẹ̀ sí ní kan nípa fáwọn báńkì wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe credit card fún àwọn Nàìjíríà ayédáadénu credit system nílò òyìnbó fi ń gbéra eléyìí ló mú mi rántí báńkì tí mò ń lò Nàìjíríà nígbà kan lèmi náà bá ní mo fẹ́ rí ìyàwó bóyá ìlú mo sì ẹ̀ ní látàntì ìgbà náà bóyá mo ní bíi ah mo rántí mo bá ní mo fẹ́ yáwó mo sì ní gbogbo àmúyẹ tẹ́ ẹ bá rí gbogbo ohun tó ń pè fún mi lọ wá wá lọ wá gbá lọ wá wo mo ní kí ló dé àhà láì ṣe pé mo fẹ́ ra odidi ìlú kí ló ṣẹlẹ̀ wọn ò já mi lówó yẹn o discourage mi ibẹ̀ ni mo sì mọ́ kó gbogbo owó ibẹ̀ gbogbo owó wọ́n discourage mi àṣẹwọ́ àṣẹyìnbọ̀ ní kété tí mo dé ìlú èbó kò ju oṣù mẹ́fà lọ tó ń rí iye owó tí ń wọ àkáǹtì àwọn aláòbí tán níṣẹ́ tó jẹ́ pé interest àti charges òun náà fi ń jẹun ní nàìjíríà láwọn bankers tẹ̀wọ̀n yìí wọ́n níṣẹ́ kan ṣe owó yín fi ń ṣe business wọ́n sì ní fún ní interest bí ìgbà tẹ́yìn kan jókòó tí ń gbowó ọ̀fẹ́ níṣẹ́ báǹkì nàìjíríà wọ́n á fowó yín ṣe forex ìdánwò owó yín wọ́n á fi ṣe forex so nídìí èyí bó ṣe bẹ̀rẹ̀ sí ní send message sí mi nìyẹn personal message àtòrí app àtòrí email tí n bá fẹ́ yáwó tí n bá fẹ́ yáwó mo ní orí yín ò sọ tí ó gbà fún kí ni mo fẹ́ fowó yín ṣe tí n bá fẹ́ yáwó tí n bá fẹ́ yáwó èmi irọ́ n ò yáwó yín ẹ̀kọ́ mi ò tiẹ̀ dá wọn lóhùn àwọn náà ń wá ẹni tí ó lè san owó wọn ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n sì tara àdí rẹ̀ wọ́n fi lu ìgbà di scamming wọ́n fraud wọn láwọn báǹkì ńláńlá àìmọye àwọn tó ti ṣe gómìnà sẹ́yìn nígbà tán wà ní orí àlééfà wọ́n fi orúkọ stéètì wọn yá owó fún personal use wọn ọ̀pọ̀lọpọ̀ gbèsè tẹ́ ẹ rí tó wà lọ́rùn àwọn ìpínlẹ̀ yẹn àwọn state yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wọ́n yá owó yẹn fúnra wọn ni personally wọ́n wá fi orúkọ state sí tó bá sì ti kúrò lórí oyè ẹni tó bá bá ń bẹ̀ ní báǹkì ó mọ̀ ń lé kiri ọ̀pọ̀lọpọ̀ báǹkì ló ń lé state kiri tán tí ìròwó tán yá wọn gbà tàbí ẹ pa àwọn aráàlú tó yẹ kán yá lówó wọ́n mọ àwọn tó yẹ kán yá lówó wọn ní yá wọn interest tún wá garanti ìlú òyìnbó fi dáa nù o lè gba ordinary two thousand euro lórí credit card tó jẹ́ wípé o lè fi ọdún kan san two thousand euro ordinary two thousand euro ẹ̀kọ́ o lè ní kọ́ fifty fifty euro níbi tó dùn sínú ó ra mọ́tò ó fi credit card rà ní ó rè gba lóònù pápápá ó ralé ilé tó yẹ pé o lè máa san owó ilé fún thirty years ìgbòlòsífẹ́ rówó olé odidi kólẹ̀ ah, ìgbòlòsífẹ́ rówó olé odidi kólẹ̀ gan wọ́n mọ̀ yọ ọwọ́ rẹ̀ wò kí ló ń ṣe torí wọ́n fẹ́ kó ya owó wọ́n fẹ́ mọ bó o ṣe wà prudent sí bó o ṣe jólóòtọ́ sí bó o ṣe wà bó o ṣe bó o ṣe fọkàn sí ọrọ̀ ajé ayé rẹ sí. Si nítorí fẹ́ mọ̀ nù àti sísítẹ́ẹ̀mù tó fi ń ṣe ọrọ̀ ajé rẹ̀ pé ó da gbowó oṣù lónìí ó san owó mọ́gẹ́jì ó san owó credit card nínú bóyá bíi two thousand euro tó ń gbà lóṣù ó sì san owó yẹn láàrin ọdún kan ó san déédéé wọ́n á wò pé bó o ṣe ń ṣe calculation ẹ̀ yìí tó dẹ̀ ń lọ lẹ́sẹẹsẹ wọ́n á wò pé o wà prudent tó fi wọ́n test nínú ọjọ́ tó bá dọ́dọ̀ ọ̀pọ̀ fẹ́ yá owó ńlá wọ́n yà ó bá ti ní iṣẹ́ tó jẹ́ wí kì í ṣe temporal work yìí o tó ti ní contract job ọba àmọ́ gba one thousand one thousand ó worst ó gba one thousand lóṣù tó jẹ́ bí one point seven àbí one point eight million nàìjíríà káàtì ẹ̀ ló ń gba one thousand lóṣù wọn ní ìwò pé one thousand ló ń gbà ọjọ́ tó kàn fi san gbèsè rẹ yóò gùn sí ni gbogbo bá ti ní contract wọn á mọ̀ pé ọ̀sán wọn ní ariwo ní ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ẹ́ ó dọ̀yọ̀ ọ̀rọ̀ lóyìnbó nù credit worthiness ntọ́fẹ́ mọ̀ nù ojú olóòótọ́ ò ń sanwó rẹ déédéé ó ń dàbí ẹni pé ó fẹ́ mẹ́hẹ ó jẹ́ káwọn tètè gbọ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ kó o létò bó sì ṣe rí ní Europe nìyẹn bó ṣe rí lamẹ́ríkà nìyẹn bó ṣe rí ní across developed nation. ó dá o ibà àròyé náà ní ibà sanáwọlé ibà gbé wọn débẹ̀ ibà yànnànà ibà wọnú wọn tààràtààrà ibà akéde ìròyìn fún Yorùbá nation ibi láàrin wọn lórí ìpàdé ọlọ́mọ lónìí ibi ìlàrí mọ lórí ìpàdé ọlọ́mọ ìlú tòní òní ó sí ọlọ́bẹ̀ sí ọ̀hátà ìbẹ̀jẹ́ náà akọ ìbínú ó ti ń ṣe níbẹ̀ ni pé kí n kú òun òun kí ni tí mo kó sí ọlọ́run ṣàánú wa ṣùgbọ́n èmi eh, náà láìkí ó dáká mọ́ sí báyìí ah ti bílẹ̀ lélẹ́yìn náà àbí mo jọba wọ́n ti ẹ̀ e ti lémi gan ni ipò ọba tọ́ sí báyìí nílùú wa àbẹ́ẹ̀rí nǹkan Hmm, kíràsì bí òré ìforísọlẹ̀ <laughs> ah, ah, ah, ọba kan òdìbá yìí náà lọ bá àbájọba àjẹbà ó dáa fi ìpàdé nínú ìpàdé ọlọ́mọ lémi fún ti ọ̀la jẹ́ nínú agbádá ìkẹrì dáadáa oníyàn sí ọlọ́bẹ̀ sí àtàfẹ́jẹ́ náà kó àìbínú à ń dán irin irin wọn ní agbádá àti ìbá sọ yìí mo fi ṣe fún <laughs> iye tó bá dé àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run o àwọn onífẹ́ lomi ìṣe wa ẹ̀yin ní mọ̀ dé bá èmi náà lẹ́mọ̀ rí ẹ láti ọlọ́run Èdùmàrè á tún pàdé nínú ìpàdé ọlọ́mọlé ọlọ́mọlú tó di ọlọ́mọlú mọ́ wa lọ́wọ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run báyìí ẹ bá wọ ẹjọ́ ẹ bá ń pè ẹ èmi náà ní ìwọ̀nba ẹ sọ pé èmi náà ti ṣe bí ọba báyìí hmm, borí bá ń jọba lọ́la o mo sì máa dé bẹ́ o ẹ jẹ́ ń fẹ́ rọ̀ ẹ bá ń wá wáìnì kan wá ń bẹ̀ wọ́n á <laughs> pàdé lọ́la I love you bye for now.